الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة وتجارة تخشون كسادها ومساكن أحب إليكم رسوله تربصتم والله لا يهدي القوم الفاسقين آية تسعة كتاليلوكم التعاية تتالي إن سورة التوبة ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ó ń sọ fún wa nínú wa gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ ọ̀ràn yìí lórí gbogbo ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kan yìí kọjá ìtọ́ mọ́pámọ́sẹ̀ kúrò lọ́dọ̀ àwọn kèfèrí kọjá nítorí ṣe pé yóò jìnnà gidigidi sáwọn aláìgbàgbọ́ kò gbọ́dọ̀ mú wa ní ọ̀rẹ́ mátímátí kò sì gbọ́dọ̀ mú wa lẹ́ni rẹ̀ eléyìí jẹ́ òfin ọlọ́run ẹlẹ́dàá kọ́dà kó ṣe kẹfẹ́rí yẹn ó bá jẹ́ bàbá fún wa àbótí ẹ̀jọ́ mọ fún wa ọlọ́ni ká dínà sí i kájà gbogbo ìbáṣepọ̀ láàrin àwa àtòun a mú lẹ́ni wa a sì gbọ́dọ̀ jẹ́ni tí ó nífẹ̀ẹ́ sí kò gbọ́dọ̀ sí lọ́kàn wa bí tí wùlé kéré ma eléyìí jẹ́ òfin ọlọ́run bá wa. ọlọ́ni yá ayyuhal ladhina amanu akpẹ́yìn olùgbàgbọ́ òdodo la tattakhidhu aba'akum wa ikhwanakum awliya àwọn bàbá yìí tó ṣe pé àwọn ẹlẹ́ni tó bí yín tẹ́ fi dọ́mọ àwọn ọmọ ẹ̀yà yìí tó ṣe pé bàbá àtìyá jọ bí yín ẹ fi dọ́mọ ẹ̀yà. ẹ gbọdọ mú wọn ní àwòlíyà àwọn ẹni o ẹ gbọdọ mú wọn lẹ́ni yìí ẹ gbọdọ mú wọn tó ṣe pé ẹ nífẹ̀ẹ́ sí tí ó wàrà ìjókòó lọ́kàn yín bàbá imani ọmọ ẹ̀yà imani kí ló dé tẹ́ẹ̀ fi mú in istahabbu al-kufra ala al-iman táwọn bá jẹ́ ẹni tó ṣe é pé àìgbàgbọ́ ni wọ́n fọlá fún òun ni wọ́n fọlá fún òun ni wọ́n nífẹ̀ẹ́ sí ju ìgbàgbọ́ òdodo lọ tí bàbá rẹ bá jẹ́ kèfèrí tí ìwọ jẹ́ mùsùlùmí wọlọrọ ń báwí o bàbá rẹ yẹn ọ mú lẹ́ni rẹ bàbá rẹ̀ yẹn gbọ́dọ̀ fẹ́ dínú limadha li'annaka muslimun wa huwa kafir torí pé mùsùlùmí ni wọ́n kèfèrí ni bàbá rẹ̀ yẹn ẹni tó gbọ́ ni wọ́n aláìgbàgbọ́ ni bàbá rẹ̀ yẹn ọlọ́ọ̀ni ọ̀wọ́rọ̀ mú ní ọ̀rẹ́ mátímátí bẹ́ẹ̀ náà lọ́mọ ìyá rẹ̀ tó ń jẹ́ kèfèrí tí ìwọ jẹ́ mùsùlùmí ọlọ́run lọ́gbọ́dọ̀ mú lẹ́ni rẹ o lè má dáadáa torí pé àwọn fọlá fún ìjẹ́ kèfèrí lórí jíjẹ́ mùmínì lórí jíjẹ́ mùsùlùmí. wa man yatawallahum minkum àti pé ẹnikẹ́ni nínú yín tó bá mú àwọn kèfèrí tó mú wọn lẹ́ni ògèdè pé bàbá òun ni wá ògèdè pọ́mọ yóò ni wá fa ulaika humu. ظالمون àwọn eléyìí la lábòsí ọ̀dà lábòsí nítorí pé ó fi ìfẹ́ síbi tí ọ̀yọ́ kò fi sí ó mú ìkórira kúrò láyé tó ẹ̀kọ́ wa ìdí tó fi di ọ̀kan nínú àwọn alábòsí ṣùgbọ́n o má mú wa lẹ́ni rẹ pàápàá jùlọ bàbá rẹ nígbà táwọn bá ti jẹ́ kéferì tí wọ́n jẹ́ mùsùlùmí eléyìí ò dínà kó ṣe dáadáa sí wọn láyé wa sahibuhuma fi dunya ma'rufa ṣe dáadáa sí wọn láyé kẹ́lẹ́ bá jọ túká lálàáfíà ṣùgbọ́n gbọ́dọ̀ mú wọn lẹ́nu rẹ bí ti wùlé ó kéré mà kò sì gbọ́dọ̀ sáyè fún bàbá yẹn ìyá yẹn nínú ọkàn rẹ nígbà táwọn bá ti jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí. torí rẹ ẹni Asma bintu Abi ó ń bi anabi sallallahu alayhi wa sallam léèrè àǹtí aisha wọ́n ní inna ummi qadimat wa hiya mushrika wa hiya raghiba ìyá mi dé ọ̀sẹ̀ bọ́ ni o àmọ́ ó ní bùkátà sí kí n ràn lọ́wọ́ mushrika raghiba awa ṣé kí n tẹ́wọ́ gbà lọ́wọ́ méjèèjì kí n ṣe dáadáa sí ọ̀sẹ̀bọ̀nì o anábì ní sílé ọ̀mọ́kì tẹ́wọ́ gbà ìyá rẹ lọ́wọ́ méjèèjì kò sí wàhálà mẹ́ tẹ́wọ́ gbà ìyá rẹ lọ́wọ́ méjèèjì kò sí wàhálà mẹ́ ṣùgbọ́n ẹ ò gbọ́dọ̀ fẹ́ wọn dénú ẹ ò gbọ́dọ̀ mú wọn lẹ́nu yín kẹfẹ́ wá gbélé inú wa bí orí rẹ̀ ó sẹ́ẹ́ kí á ní bẹ́ẹ̀ sí wọn náà fẹ́ràn mùsùlùmí dẹnu tó bá jẹ́ bẹ́ẹ̀ wá sàlàyé rẹ tí mùsùlùmí bá jẹ́ ọmọ rẹ tí mùsùlùmí tó ń bá jẹ́ bàbá rẹ tí wọ́n sì jẹ́ ọmọ rẹ káfìrì sọ lè fẹ́ dínú ò lè fẹ́ dínú tí wọ́n bá jẹ́ káfìrì tọmọ ìyá rẹ sì jẹ́ mùsùlùmí sọ lè fẹ́ dínú ò lè fẹ́ dínú tọ́lọ́rọ̀ ti tú àṣírí yín fún wa ọlọ́ walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum àti yahudi àti nasara kò sí kanu wọn tí wọn yọnu sí ọ orí wa tí wọn náà bá dẹni tí ń ṣe ẹ̀sìn wọn tó bá sẹ̀sìn wọn tó bá lòun gbà tiẹ̀ irọ́ lọ́gbà ó ń tàn jẹ ní ń tàn jẹ ní tó eléyìí jẹ́ òfin ọlọ́wọ́n bá wà á sọ pé torí pé dáàdi rẹ ni dáàdi mo láìkí gan even though ẹ yìí ṣe mùsùlùmí ẹ gbọ́ my brother my heart because we have the same mother and father and tara rẹ jẹ heart kọ wọn mọ ni aláwọ gbọ́dọ̀ fẹ́ ó gbọ́dọ̀ múlẹ̀ ní tiẹ̀ toró láwọn ẹni tiẹ̀ àbí ẹ̀kọ́ ni àwọn làwọn ta ni àwọn tí wọn jọ ń ṣe kèfèrí àwọn mùsùlùmí ń sọ̀rọ̀ ara wọn. bó wọn bá sì ti máa ṣe kí wọn máa sọrí ara wọn àwọn káfìrí àwọn náà sọrí ara wọn bí wọn sì sọrí ara wọn àwọn ọmọ ọkàn wa ṣùgbọ́n mùsùlùmí kò gbọ́dọ̀ sí ọ̀rẹ́ káfìrí kò gbọ́dọ̀ fẹ́ káfìrí dẹnu kò gbọ́dọ̀ fẹ́ káfìrí dẹnu ọlọ́lọ́dá mùsùlùmí ọlọ́lọ́dá kẹfìrí ọlọ́ni wa ń ṣòfin fún wa báyìí wáwọn ẹni tó bá jẹ́rù òun nínú àwọn káfíìrì tí ọ̀gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́rù òun tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ gbọ́dọ̀ mú wọn lẹ́ni yín tí bọ́lá ń mọ̀ wá kọ́dá gbogbo wa mọ̀ ọmọ tí ó wúlò fún wa ló sì pa aláṣẹ ká máa ṣe ọmọ tí ó fà kóbá fún wa ló sì lé wa dènà sí pé wá yé wa àbí òye wa tọ́lọ́run ọba náà ni ó borí báyà wá gbà. àbá àgbà èdè tọlọ́n lọ́nà wà báyà wà mà àbá àmà ọlọlẹ gbọdọ mú wa lẹ́nu yín pákípákí sẹ́bẹ̀lẹ́ wọn bá tún fi yé wa ma aba ama olole gbodo mu wa leni yin pakipaki sebele won ba tun fi ye wa ninu alukur'an bí látẹ́jú ló kọ́ wọn wọn يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار ọlọ́run ní rí àwọn èèyàn kan lọ́sí kan gbọ́ ọlọ́run bá gbọ́ àti ọjọ́ kẹ́yìn tí wọ́n máa wá nífẹ̀ẹ́ sí àwọn ẹni tó mú ọlọ́run àtànábì rẹ̀ lọ́tà táwọn wàá mú wọn lọ́rẹ̀ tí wọ́n máa nífẹ̀ẹ́ sí wọn ò lè rí i. torí pé o òjò kọ́ fẹ́ràn yẹn lọ́nà tí fi hàn yẹn kọ́ fẹ́ràn rẹ̀ nítorí pé ó fẹ́ràn ọ̀nà ó sì fẹ́ràn anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n tẹ̀lé tó tẹ̀lé tó anabi muhammed sallallahu alayhi wa sallam ọkọ̀ ọkọ̀ anabi kìí tẹ̀lé tó kìí tẹ̀lé tó anabi ń bínú ń anabi à lọ fẹ́ kọ́ jẹ́ yó tóbi wá jẹ́ pé kí ìtọ́lọ́ ń sọ fún wa nù ọlọ́run ni walau kanu aba'ahum kọ́dà kó ṣe pé àwọn ọ̀tọ́ náà tá ànábì wọn bá jẹ́ àwọn bàbá wọn mùsùlùmí ò ní fẹ́ràn kọ́dà kó ṣe bàbá ẹ̀ aw abna'ahum àbáwọn ọmọ ẹ̀ ò lè fẹ́ràn aw ikhwanahum àbáwọn ọmọ ẹ̀yà wọn aw ashiratahum àbáwọn wọn ulaika kataba wọn ṣàdédé jẹ́ni tí ò olùgbàgbọ́ òdodo làwọn eléyìí wá iyẹ́dọ̀gùn bẹ̀rù ọ̀hìnmẹ́n ọlọ́run sì ṣàtìlẹ́yìn fún wọn pẹ̀lú ẹ̀mí kan látọ̀dọ̀ rẹ̀ ó fi màlẹ́kà kan àbó fi agbára kan fi ràn wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ rẹ̀ wọ́n yóò tó lọ́kùn jẹ́nà tí ń tẹ́jìrì mí tàkìtì ẹ̀nhà ọlọ́run bó sì fi wọ́n sí àlùjánà tó ṣe pé àwọn akérèmọ́bó odò ń sàn lábẹ́rẹ̀ eléyìí fi hàn wá pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwùjọ wọn ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ rárá wọn ò sì gbọ́jọ́ kan ìgbọ́ rárá torí pé àwọn kèfèrí làwọn fẹ́ràn àwọn kèfèrí wọn máa bá ṣe àwọn kèfèrí ni wọ́n kà pẹ́ wọn àwọn ẹni tó yẹ pé àwọn ọ̀rẹ́ múlẹ̀ àwọn ẹni tó yẹ pé kò rí kò sùn pé ò rí wọn jẹ pé ò rí wọn mú àwọn ọ̀rẹ́ tiẹ̀ nù gbogbo àwọn tọ́jọ́ tọ́ àwọn lọ́rẹ́ rẹ̀ àwọn tí ń ṣe tọ́ lọ́tà tiẹ̀ a'udhu billah tó al-imam al-Bayhaqi.

fún sahabi tí ń jẹ́ amir ibn al-jarrah amir ibn al-jarrah tó ń pèlè abu ubaida anabi sallallahu alayhi wa sallam sọ ni aminu hadihi al-umma ẹni ìfọkàtà fún àwọn mùsùlùmí ní ọjọ́ ogun Badr ní ọjọ́ ogun Badr bàbá rẹ̀ bàbá tó bí Abu Ubaida bàbá rẹ̀ ti ń jẹ́ al-Jarrah wọ́n sì alábàpàdé ara wọn pẹ̀lú ọmọ ọmọ wa pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam láti wá dáàbò bo islam bàbá al-Jarrah òun wá lábẹ́ àṣẹ Abu Jahl fìràhùn náà jọ yìí láti wá dáàbò bo ìṣèkèfèrí wọ́n á gánlẹ̀ ara wọn pẹ̀lú bàbá rẹ̀ lójú ogun. bàbá wa bẹ̀rẹ̀ sí ní ròyìn àwọn òòṣà àwọn fọ́mà rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ròyìn àwọn òòṣà fún sáwọn òòṣà tó ṣe báyìí àwọn òòṣà tó jẹ́ báyìí àwọn a báyìí ni wọ́n wá fi ilẹ̀ tó sì tó wà ń tẹ̀lé Muhammadu gbogbo ìgbà tí ń yin àwọn òòṣà tí ń kéwì tí ń kéwì yín wọn ó ń jìnnà sí bàbá rẹ̀ ǹgbà tí bàbá yìí tí ò mẹ́nu dúró lẹ́kẹ̀kẹ́ ẹ̀dá tó ń ké kankan kárẹ̀ ni báyìí ọmọ dojújà kọ bàbá rẹ̀ dojújà kọ kòsómẹ́ni kòsómẹ́jọ pa yọ ọ lè ṣe é ọlọ́run bá sọ àyà kalẹ̀ pé la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hadda Allah wa rasulahu walau kanu aba'ahum ò ní rí àwọn kan tó gbọ́ ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kan tí wọ́n mú ọ̀tá lọ́rùn ọ̀tá nabi muhammed sallallahu alaihi wa alihi wa sallam tí wọ́n wá mú wọn lẹ́ni táwọn nífẹ̀ẹ́ sí rárá o kọ́dà kó so pé bàbá ni wọ́n jẹ́ fún un àbúrò bẹ́ẹ̀ dà lápẹ́jùwe mẹ́ ọ̀pá bàbá rẹ̀ gbé wọ́n lè ṣe ẹ̀ dáhùn yóò bá lẹ̀ wọ́n ní o àti gbọ́ òun ló bí ọ ìwọ ló ṣe kú pa ó fòkọ kú kọ lílẹ̀ wọ́n tún lè máa sọ yorùbá kan pé kínní kan yóò fi ègún ìdílé àbẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni yorùbá lẹ́kọ̀ọ́ torí mánìyàn ò sí abúlé bẹ́ẹ̀ dà pa bàbá rẹ̀ gbé tọ́ ọlọ́run bá sọ ayé alukóra nìkan lẹ̀ ọlọ́run tó dá wa ó tún fi yìn tọ́ bẹ́ẹ̀ ni ìsàbù bẹ́ẹ̀dà nìkan àwọn ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀hún kọ́dà wọn bá jẹ́ àwọn ọmọ wọn bẹ́ẹ̀ bó ṣe ṣẹlẹ̀ sí Abubakar radiyallahu anhu lọ́jọ́ ogun Badari Abubakar ń wá ọmọ rẹ̀ ká Abdurrahman ibnu Abi Bakr Abdurrahman ibnu abubakar ń wá ká lójú ogun bàdà tóró náà tẹ̀lé Abu Jahl wá abubakar tẹ̀lé anabi wá ẹ̀wọ̀n ìmánì ní agbára kọjá gbogbo ń tẹ̀yìn máa ń ṣe fa bàbá yẹn wá ń wọ ọmọ ká gbogbo ibi tó bá wọ̀ lójú ogun yẹn ọmọ wa á ó sì jọ ó dàbí ìgbà tó kéé máa sọ ọmọ máa wá ká pé tó ń bá rí kó Ramadan ìdá ni wọ́n gbé lọ́wọ́. tó ń bá rí wọn pa náà ni kó má jẹ pẹ̀lú mi ni wọn pa tọ ọwọ awọ ọmọ yìí ká kò rí ń dùn bí sẹ ń wá ká ń títí tó gun fi tán kọ ọ̀rọ̀ ọmọ yìí nígbà tí ọwọ àti dípò gun tán ọlọ́wọ́ akádà àràkọ́mọ náà gba Islam so wọ́n á jọ ń takùrọ̀ sọ̀rọ̀. So, lẹ́yìn ìgbà tó na ti di mùsùlùmí bá mi jẹjẹ mọ̀ pé mo rí yín jọ bá dọ̀rọ̀ àánú yín ló kà sẹ́mi ní bá ti pa yín so because wọ́n à wọ́n ní kí n àtàkì yín kókókó pa kínní dànù àmọ́ mo tún á ronú pé after all ẹni tó bí olú ẹ̀ náà lọ́wọ́ ṣe ó ní à ọ̀ bá sọ pé mi nìyí nígbà tó rí nìyẹn wọ́n sọ pé bàbá o ẹ̀ eh, kọ́ wá wò bọ́yé mi ni bọ́yá wọ ni ètò ọ̀kọ́ rẹ̀ nìkejì pa la ilaha illallah ìmánì nìyẹn ọlọ́run tó fi sọ eléyìí nípa Abubakar tọ́ba jẹ́ pọ́ mọ́ ń lọ sẹ́nu gbọ́dọ̀ sọ pé èmi ni à ó rí i pé eyín mú jọ̀bẹ lọ subhanallah eyín tó dẹ bàbá sọ́mà. So lábùbákàr àti ọmọ tiẹ̀ tó di ọmọ sí bàbá Abu Ubaida àti bàbá tiẹ̀ àwọn ikhwana abọ́jà ọmọ ya ẹ̀mẹ́yẹ ọmọ ya tó ṣe kú pa ọmọ ya rẹ̀ ń jọ Badr táwọn ṣe tí ì sọ mọ̀lẹ́bí kan lọ́nlọ́n kìnnìkan kálukú à sòyìn tó wá di àwọn èèyàn síra wọn sẹ́rù péré ẹ̀rù péré ní ìmánì ọ̀la ìkẹsẹ̀rì ulaika kataba fi qulubihimul iman kọ̀sádédé máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àfi nítorí kọ́lọ̀ ti kọ imani sínú ọkàn ẹni tó wá jẹ́ pé òun ọ̀kọ̀ láti mú kèfèrí ní èèyàn rẹ̀ kọ̀kọ̀ láti mú kèfèrí lẹ́ni tí ó fẹ́ràn dénú ajẹ́kẹ́ kí ni wọn sọ́kàn tiẹ̀ o ọ̀kọ́ sọ́kàn rẹ̀ ọlọ́run bá wá ní wá anábì sallallahu alaihi wasallam máa ṣe ìkìlọ̀ fún wa ìkìlọ̀ yà fáwọn ẹni tó ti pọ́n wọ́n fún àwọn mọ̀lẹ́bí wọn àwọn fámìlì wọn àwọn àyíká wọn àwọn àbáta wọn tí wọ́n fún wọn lọ́lá lórí ọlọ́run lórí anabi muhammad sallallahu alaihi wasallam tí wọ́n fún wọn lọ́lá lórí káwọn ṣe jihad láti gbẹ́sẹ̀ ọlọ́run bá ga fún wọn ní ṣe ìkìlọ̀ fún wọn nípa àyà ńlá eléyìí tọ́lọ̀ ń pèsè lẹ́dẹ̀ o ṣe ìkìlọ̀ fún wọn nípa àyà ńlá èyí tọ́lọ̀ ń ṣe tó palẹ̀ ṣe lẹ́dẹ̀ wọn. ọlọ́ni kul in kana aba'ukum wa abna'ukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtaraftumuha wa tijaratun. تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا الله نسأله إن كان آباؤكم تبع سكوا آبا آباباين كفري آباباين ونسأكم àwọn bàbá yín ọlọ́ya àwọn bàbá yín aláìgbọ́ náà wọ́n bá gbọ́ àwọn káfìrì àtàwọn ọmọ yín tí wọ́n ya káfìrì àtàwọn ọmọ ìyá yín tí wọ́n ya káfìrì àtàwọn ọkọ àbáwọn ìyàwó yín tí wọ́n jẹ́ káfìrì àbí àwọn mọ̀lẹ́bí àti yẹka yín tí wọ́n jẹ́ káfìrì àbí dúkìá tí ẹ̀ tí ẹ̀ kó jọ dúkìá lé ayé eléyìí tẹ́ rí tù jọ wọ́tijọ́ ọ̀rọ̀ tún àbí káràkátà takṣọ́ ọ̀nà kẹsàdáhà tẹ́ẹ̀fẹ́ tẹ́ẹ̀fẹ́ kó di òtúbáńtẹ́mọ́ yín lọ́wọ́ káràkátà tẹ́ ẹ fẹ́ kó di ní tí a fìdí rẹ̀ mi nídìí rẹ̀ wa masakinu tardawnaha abáwọlé tẹ́ ẹ kọ́ kalẹ̀ ayé tẹ́ ẹ pẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí nítorí bẹ́ẹ̀ sì kọ́ bẹ́ẹ̀ sì kọ́ tọ́rẹ̀ tó bá kí gbogbo àwọn nǹkan wọ̀nyí ahabba ilaykum min Allahi wa rasulihi lẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ sí ju ọlọ́ọ̀lọ́ọ̀ lẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ sí ju anabi muhammed sallallahu alayhi wa sallam lọ wàjú hadin fi sẹ́bẹ̀lẹ̀ lẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ sí ju ká ẹ jagun sójú ọ̀nà ọlọ́run ọba lọ fatara báṣu àtẹ̀pẹ́ ẹ̀jókòó retí ẹ̀jókòó retí ntọ́lọ́ wọn bó ṣe fún un ẹ̀jókòó retí àdánù ẹ̀jókòó àmìwò eléyìí tọ́lọ́ wọn bá tí ó fi ṣe yín ẹ̀jókòó retí hatta ya'ti Allahu bi títí tọ́lọ́wọ́ bó fi gbébi ṣèṣe dé tọ́lá kí bàbá rẹ lọ fẹ́ràn ju ẹ̀sìn rẹ lọ máa retí ìyà àwọn ọmọ lọ fẹ́ràn ju ẹ̀sìn rẹ lọ máa retí àdánù bákan náà àwọn ọmọ ìyá rẹ àbí ìyàwó rẹ báwọn yìí kan rẹ àbówó tó kójọ ńlẹ ayé àbí káràkátà rẹ tọ́ọ̀fẹ́ kó sòfóńdì rẹ àbí ilé tó ọkọ́jọ tọ́tẹ ọlọ́run lọba nífẹ̀ẹ́ sí ju Ọlọ́run ọba lọ lọba nífẹ̀ẹ́ sí ju anabi sallallahu alaihi wasallam lọ lọba nífẹ̀ẹ́ sí ju kájagun sójú ọ̀nà Ọlọ́run ọba lọ fatarabbasu ajẹkẹ ẹjókòó retí ẹjókòó retí ntí ọsẹlẹ sí yín nínú ìyà Ọlọ́run nítorí kéèyàn takùtọ Ọlọ́run kọlọ lálàáfíà ẹ máa retí ntí ó sẹyìn ẹ máa retí ntí ọsẹlẹ sí yín tí ó rélùyìn. حتى يأتي الله بأمره تتتي الله باتو في قبيتي سدي والله لا يهدي القوم الفاسقين الله باكي فانا ما وقوكي إليه تمسي بي bàbá rẹ lọ fẹ́ràn jọ lọ́nlọ́ àwọn ọmọ rẹ lọ fẹ́ràn jọ lọ́nlọ́ àwọn ọmọ ìyá rẹ lọ fẹ́ràn àwọn fámìlì rẹ lọ fẹ́ràn jọ lọ yóò ọ bí gbogbo àwọn eléyẹn kò síbi tí wọ́n gbé ọ dé ìyá ń bọ̀ wá bọ̀ ọ fẹ́ràn ọjọ́ lọ́n lọ ọ fẹ́ràn anabi sọlọ alaihi wasallam lọ ọ fẹ́ràn ọjọ́ kájagun sójú ọ̀nà ọlọ́wọ́n lọ fẹ́tọ̀rọ̀ bọ́s ẹ o ẹ máa retí hatta bi amrih títí tí ìyá ọlọ́wọ́n fi dé. dábàá bí àwọn náà ṣé ọlọ́run lẹ fẹ́ràn jù ni àbí bàbá yín àtàwọn ọmọ yín àwọn ọmọ ìyá yín àwọn àbáta yín àwọn dúkìá yín káràkátà yín sáwọn kọ́ la fẹ́ràn jọ lọ́wọ́ àtòjíṣẹ́ rẹ̀ lọ́nà kí lẹ́yìn sàkíyèsí náà rí tọ́lọ̀ lẹ́yìn rò pé fẹ́ràn jù lẹ́yìn rò pé fẹ́ràn jù jihad lẹ́yìn rò pé fẹ́ràn jù tí ẹ bá ṣe ìdánwò ohun ẹ̀rí pé ninety nine point ninety nine dot ninety nine nínú àwọn èèyàn tẹ́ rí wàláì wọn fẹ́ràn lọ wàláì mo tún fọlọ́ ń búra wọn fẹ́ràn anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ò sì fẹ́ràn ebi náà láàrin ẹ bá rí mẹ́sì pọ́ńdì ẹ̀sì abẹ́yẹ̀ òfurá ni tọ́lá mi pẹ́ fẹ́ràn ọlọ́ọ̀ni kẹ́sẹ́ kínní kẹ́ máa sin náà ẹ̀rí bá ṣe pọ̀ tó ń di ká sin náà ẹ̀rí bá ṣe pọ̀ tó nídìí ká tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam tànàbì náà lọ gbọ́tọ̀ ń gbanu wọ́n dá yẹ̀yẹ́ súnlẹ̀ alẹ́ ńlẹ̀ rẹ̀ gbogbo àwọn aláìlérò àwọn dìdìrín ń játọ́ àwọn sọ̀gẹ̀dẹ̀ lúná àwọn náà jókòó tí wọ́n mọ rẹ́rìn ó sì lọ fẹ́ràn ọ lọ ọba tí láwọn olólùfẹ́ ànábì dà hẹ́ẹ́hẹ́ yọ̀nà méjèèjì òkè àtẹsẹ̀ méjèèjì irọ́ lásì. torí ó kéré bàjẹ́ ni ó láwùjọ wa ọlọ́wọ́ aléyìn ò lè jẹ́ bẹ́ẹ̀ lálàáfíà ẹ retí ìyà ẹ retí ìyà torí pé ni ẹ bá ti jẹ́ pé àwọn aráńdàráńdà lẹ bá fẹ́ràn á jẹ́ pé retí anabi ala ó sì gan ṣọ́ọ̀fù kọ́tà ọgàn ṣọ́ọ̀fù tí bá wọn ń tà ńkọ́ báyìí kí wọ́n rajà lọ́dọ̀ rẹ̀ ńkọ́ anabi ẹgbọ́n kan ọkè wọn nítorí tọlọ tọ nítorí tọ anabi sallallahu alaihi wasallam tọ fẹ́ràn àwọn mọ̀lẹ́bí rẹ àwọn ọsẹbọ àwọn eléégún àwọn olóró àwọn ọlọyà àwọn abọrẹ àwọn gbogbo kèfèrí wọn yìí báyìí ẹ pín ọ ní ah, mi o ah, sì lọ anabi náà wà dà rẹ ti yà rẹ ti yà. torí ẹ ẹrí gbẹlómi látàrí kọfẹ́ràn ọ̀rọ̀ kọfẹ́ràn anabi sallallahu alayhi wa alayhi wa sallam ẹrí pé islam gan jama kankan lójú ẹ kò jama kankan lójú ẹ wá tìrìtà nìkan sẹ́sìn báyìí ó ti sọ ló kọ alákatakítì alákatakítì ọlọ́lọ́mọ bíi tí yorùbá ti mú kàn jáde <laughs> ọlọ́kata ó tún kítí so that àwọn èèyàn fi sáfù torí wọn fẹ́ràn ọlọ́ọ̀ kò fẹ́ràn anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọn náà kí èsì ara rẹ ó rí i pé ọ̀ fẹ́ràn ọlọ́run ọ̀ fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam tó o bá sì fẹ́ràn ọlọ́run tó o fẹ́ràn anabi sallallahu alayhi wa sallam báyìí ní rọ́ńdó báyìí ní kò sí rí báyà sẹ̀sẹ̀ wá tẹlẹsikópù ká tó rí kò hàn kò hàn rárá ẹlòmíì torí ilé ayé tọkọ ilé ayé tí ò ní gbé wàláhì ló ṣe kórìíra ọlọ ló ṣe kórìíra ta nabi sallallahu alaihi wasallam kìí ṣe tọlọ kìí ṣe ta nabi sallallahu alaihi wasallam torí ilé ayé ó máa lọ sí jihadi dábàá pa ọ ẹ ń kọ́lé kalẹ̀ bí ààfin ta ni wọ́n máa gbé bẹ̀ kọ́ mọ̀ pé rọ́lá sọ pàǹdà ilé ayé ọ̀já mọ̀ kankan torí pé kọjá mọ̀ kankan náà ló kọ́ rẹ̀ wọ́n là ń gbé lọ wọ́n là ń gbé lọ ilé tó ṣe pọ̀ ń bẹ́ ń bẹ̀ yọ ọmọ ọjà nǹkan ọ̀ yọ ọ̀bá wá sí ń bẹ̀ wọ́n kọ́ àbí ilé tó ti pọ̀ ń bẹ̀ ń bẹ̀ àwọn ní bọ́ọ̀dù gbogbo àwọn agbọ́n wọn máa kọ́lé ni tó bá ráyè sílẹ̀kùn yàrá rẹ lẹ́kọ̀ọ́ ríra wò gbogbo nílé rẹ làwọn agbọ́n kọ́lé sí pé kí ni wọ́n nìkan lọ́mọ dá lò so gbogbo eléyìí ní ṣẹlẹ̀ tí wọn náà rí so tó bá rẹ pé eléyìí lọ fún lọ́la wọn á ní hayya alal jihad ó jókòó ní kí ẹ dá èèyàn lè kọ́lu eléyìí lẹ̀ kí là ń tún wá ká kí là ń tún wá ká ẹ̀ ń di jihad <laughs> ikpe tọ́ba jẹ́ ikpe ilé tàlìjẹ́nà rẹ òun yáfe rẹ̀ <laughs> nítorí ilé ìgbẹ́ ilé ayé tọkọ sẹ́wọ̀n kí ilé ìgbẹ́ náà ní ilé wa àbí lè ti yẹn ṣe ilé ìgbẹ́ abájọ tẹ́ ń lọ sórí pápá tẹ́ ń lọ fẹ̀ dí ibe ilé ìgbẹ́ yẹn àbí ṣe ilé ìgbẹ́ ilé ìgbẹ́ ni là ń bá mi kí ilé nìyẹn sọ fún ilégbẹ ni yes very good tílé báwa tí ọba ní ilégbẹ kò tí ì jẹ lé náà àbọ̀rẹ̀ rẹ̀ ò ní sọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ ò sọ bẹ́ẹ̀ ilégbẹ lásán tẹ kọ́lé tí ilégbẹ ń bẹ lálìjẹ́nà tó àlìjẹ́nà tó ọkọ̀ àkúnyìn tó ń ta ń padà nù kò sí ilégbẹ ń bẹ àníwèé tiẹ̀ só lálìjẹ́nà wèé só ọmọ kéènì sí láyé ń bíbá tó bá ń sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tọ́rọ̀ yẹn dùn tó dùn tó dùn tó dùn tó tó sún etí rẹ̀ mọ́ lẹ́nu tó tó sún etí rẹ̀ tóun sì ti ń pa sómẹ́dì ti ń pa mẹ́dì tó pé ọkọ̀ sọ́lẹ̀ ní pé mi ní para mi gbọ́dọ̀ àwọn sọ ọ́ mú kó ń sọ mú kò sí èmi ọ̀rẹ́ ń sọ. <laughs> ó rí i pé kí á ló dìde pékè ni bọ́ọ̀rọ̀ náà ṣe dùn tó pé ọ̀rẹ́ wa ń lọ àwọ̀ ó ti balẹ̀ jẹ́ wọ́n á dúró pékè ni ọ̀fẹ́ wú mi nù <laughs> so lálejẹ́ náà kò sí so lálejẹ́ náà kò sí gbẹ̀ ẹ̀rọ kò sí lẹ́yìn náà ká máa wá àbí ilé ayé ilé ayé ilé rọ́ ilé ilé ìgbẹ́ léègbé kódà kìí ṣe léṣo lásán léègbé tó ń torí ọ̀dọ̀ àjàmá ẹ á jẹ́ pé ní tí ó tà làwọn kan máa fún lọ́la ń jojúmọ́ lórí tí ò ní tà torí pé ilé ayé yìí ọwọ́ táwọn èèyàn fi ṣe wàhálà fún àníwọ̀n ò sì dákan náà ọgọ́rùn-ún rẹ̀ fálkìyàmù wàláhì tàláhì lórí pé àwọn wálé ayé ẹ báwọn èèyàn ṣe ń accident lóríṣiríṣi lórí pé àwọn wálé ayé yìí ẹni tó yẹ pé inú ìgboro náà lọ́wọ́ àkọ́dálẹ̀ ẹ̀rù ẹ̀rù mi lórí pé iṣẹ́ bírísókè bírísókè bírísókè yìí ó sì rú pọ́npọ́n sórí ó ṣe kíní kan mọ̀ pé tó ń tẹ̀ mọ́lẹ̀ apárun yẹn ó ti lẹ bàjẹ́ ọ̀kàdínlẹ̀ ni látòrí àjà kejì alùkìyàmà ló ti dáhùn lórí ilé ayé ni kò sì rú pọ́npọ́n rí lórúkọ pọ́ǹsẹ̀ sọ̀láàtì sí sọ̀láàtì àti rúru pọ́npọ́n wọ́n dọ́gba wàá rú kọ́ńkọ́ tọ́rùn rẹ tí ó fẹ́ di kíni ọrùn rẹ gbọ́n fẹ́ di concrete torí gbà tó máa ti ń gbé tó máa ti ń gbé tó máa ti ọrùn yẹn ò ní kọ́kọ́ lágbára ń gbọ́ báyìí ọmọ kí ọmọ lé ọmọ kí ọmọ lé títí ọrùn yẹn náà fi di pé yes òun náà di concrete. nídìí sọláàt ẹ dákun ta ló ní kò ṣe gbogbo wàhálà yìí wọn ò sì ní wá ṣe ẹ wá wo wàhálà burúkú burúkú burúkú lórí ilé ayé yìí so ìdá kan náà ọgọ́rùn-ún wàhálà tá à ń ṣe fáyé yìí tá à ń bá ń ṣe nítorí tọ́lọ́ ìlọsíwájú ọ̀bà tún bẹ́sẹ̀ ọlọ́run ju bó ṣe wà lọ. torí ẹ ọlọ́run ọba ni tẹ́ ẹ bá ti mà wípé àwọn wàhálà pàǹtí ilé ayé hùn àbáwọn mọ̀lẹ́bí yín tí wọ́n jẹ́ káfíìrì hùn lẹ́yìn bá fún lọ́lá lórí nínífẹ̀ẹ́ ọlọ́run lórí nínífẹ̀ẹ́ anabi sallallahu alaihi lórí nínífẹ̀ẹ́ jihad ajẹ́kẹ́fẹ́ tọrọ bọ́ọ̀sù ẹkú retí yà E máa retí ẹ ẹ sì kú retí ẹ bẹ́lẹ̀ ìbá wa ma ẹ̀yin wọn ti mà ibi tọrọ ń lọ wípé àwa ní ìsìn ẹnu lásán nípa àgbàtọ́lọ́ àgbàtà nábì àwa náà ẹnu lásán ni tọ́lọ̀ máa ń ṣe báyìí tó sì rí pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọn gbà ọ sọ pé tán nínú lọ́dọ̀ fúnra yìí àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀jẹ̀ ń ṣe tí ń tẹbi lẹ́nu ọ̀nà fi ń dáwó ọ̀ndáwó lédi sí owó létà fi ń gbé òsálé bàbá rẹ àti ìyá rẹ lárugẹ kò lè má dá lọ́dọọdún torí wọ́n ní tí ọba ti da ọmọ kù etí ó sì kú yọ ọmọ gbóná ní lábàdì òun ọmọ wa dáwó lọ́dọọdún tó máa ń sọ̀rọ̀ pé àwọn tá a ní mùsùlùmí nu fámìlì wọ́n lò nìkan ní gbogbo fámìlì òun lẹ́lẹ́bọ̀ ó kè owó tí wọ́n wá ń dá ń kọ́ tẹ́ẹ̀ fi ń gbẹ́bọ lárugẹ ó sì ní mùsùlùmí ni ọ́ irú islam wa nìyẹn ọ̀ ń tara rẹ jẹ kórókó lè tán lọ́wọ́ bàjẹ́ ọ̀ ń tanra rẹ jẹ. bákan náà a rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn nítorí mọ̀lẹ́bí nítorí mọ̀lẹ́bí ó sì lọ́ọ́ joyè ẹbọ torí pé ní mọ̀lẹ́bí fà a lè jẹ́ ìyọ́ parẹ́ nù wa wọ́n ní ọmọ yìí wá bàbá àwọn ti kú ẹnìkan ò tí ì joyè yìí a sì lè jẹ́ kó bọ́ sí mi wọ́n sì ní ah, èmi ti islam islam ọ̀fara mẹ́bọ̀ wọ́n á ní a ah, ó jẹ́ abínú sí ọ ìjà mọ̀lẹ́bí lọ kọ lẹ́tà sí ah, ìjà ìdílé sì rọrùn ọgbà oyè ni ọgbà dandan bàbá baálé ló ń sọ̀rọ̀ ọgbà dandan tọ wọ́n wá ń ronú tọ́lọ́ ronú náà fi ké iná máa ń bẹ ó tún ronú ti bàbá àti gbogbo bí egúnṣe ń léyàn lójú oorun bẹ́ẹ̀ náà ló rò ní déyà ọgbádùn lójú ayé ẹ torí tọ́lọ́ wọn jòyè o hmm, torí ńlọ́lá gàfúrò rahim ẹ rí tó náà kó lẹ́kẹ̀ẹ́ ọwọ́ ó kó lẹ́kẹ̀ẹ́ ọrùn tó náà bá kó lóye lò olóye ẹlẹ́bọ kí ló lóye àtẹlẹ́bọ ẹlẹ́bọ ní ọjọ́ torí tó jòyè wọn náà ti rí pàgbégbá pàgbélé wọ́n ní okúnlẹ̀ ń di odó ayé abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ dọ̀bálẹ̀ <laughs> yóò wá dọ̀bà class one <laughs> dọ̀bálẹ̀ náà wọ́n bẹ́ẹ̀ jó yorùbá bẹ́ẹ̀ ẹ̀rù kún bà mí wọ́n ní o ti ṣe tán tí ó jó yorùbá bá bẹ́ẹ̀ ní dọ̀bálẹ̀ dọ̀bálẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ ilé lórí wọ́n bẹ̀rẹ̀ sí pọ̀ ẹ̀ṣẹ̀ tó àjọ yorùbá tó ní mùsùlùmí ni ọ́ mọ̀gbọ́ bàbá <laughs> nítorí kéne nítorí kó yẹ ọbẹ̀ bá kó ndílé bàbá rẹ̀ ó sì lóun fẹ́ràn ọlọ́run fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam kọ́mẹ́sì ti sọ̀rọ̀ náà ti bóyin fò àjí abẹ́rẹ́ rájá tiri àjí ajá ajá nìyẹn so ó fi ìsìláàmù ó fi tayò torí kọ́mọ́ bá tẹ́ lọ́dọ̀ mọ̀lẹ́bí alẹ́ nìkan bá ọjọ́ yìí kan ló kan bá àwọn fámìlì rẹ̀ wọ́n sọ pé bàbá. hey ikú máa ń bẹ ibi tí ẹ dàgbà dé ọmọ yẹ kẹ lọ àjì ọmọ yẹ kẹ lọ àjì ó ní à ẹyin ọmọ ojú ojú ayé lẹ rí ẹ mọ tá à ń dánwò ẹ mọ tá Ọlọ́run ò lè gbájì ru wa yìí ó mọ̀ pé ẹlẹ́bọ gidi làwọn rárá ọlọ́run lè gbájú ru àwọn wọ̀nyẹn sáti fọ̀rọ̀ lẹ̀ jájá mi lórí ajínigbá kò lè gbà á torí pé tóun èkú wọn ọmọ ẹbẹ lórí pọ́ǹjọ yóò fò yìí ni pẹ̀lú oyè yẹ̀wẹ̀ kò síbọ̀ ṣe lè ṣáàjì tọ́lọ̀ wọn gbà la ilaha illallah ìyẹn ni pé imani sì tún sẹ́kù lọ́kàn tiẹ̀ lòun fi ń da ama ní fi mọ ìyàtọ̀ láàrin pé èbó ń bá lọ kò lè gbà àìmọye àwọn olóyè ẹlẹbọ tí ń lọ ájì táwọn náà sì mọ̀ pé lè gbà torí pé wọn ò tú bá pàwọn di mùsùlùmí tẹ̀lé ìtumọ̀ sí pé bóòlù ẹ̀sìn wa fẹ́ sọ pé ẹ fẹ́ràn ọ̀nà báwo lẹ́sìn fẹ́ sọ pé fẹ́ràn anabi wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tí ẹ̀yin ò ṣetán láti pa gbogbo òrégbè tì gbogbo tì ókè gbogbo ní jihadi ya ńkọ́ kò fi ọlọ́run anabi alayhi ní alẹ́ lọ wa ni ókè nínú àwọn mélòó pé ó dán bọ́yá bọ́yá àbẹ́yìn ò fura bẹ́ẹ̀ tí ẹ fura bẹ́ẹ̀ àsìkò tó sọ fún kí àwọn fìkú fi sabilillah ẹ ná owó yín sójú ọ̀nà ọ̀lọ́ níta ń ṣe ń bùkátà láti ṣiṣẹ́ yìí kì í ṣe pé ajáwé sóbì hundred thousand naira ni a sì mọ̀ pé bá a ṣe jókòó ìwà láàjọ agbára hundred thousand abá àjàgbára rẹ lọ láàrin sọlọ sáàjọ agbára rẹ lọ abá àjàgbára rẹ lọ ẹ dáhùn <laughs> ọ̀rọ̀ owó nìyẹn because ó sí nǹkan ṣeéṣe owó kéré abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ káti ẹ̀ dá nǹkan ó torí tá a bá lọ tó ní ká o kó o mẹ́jẹ̀ náwó kò sówó tí máa ṣẹlẹ̀ wàláhì owó kan lásán bì agbára hundred thousand tó bá bíìlì wa ní ìsìnkú five five thousand kéré ní kálukú ọlọ́kọ́ wà láàrin kó wa wàláhì tó láàrin kó wa so ṣùgbọ́n tá a bá ní ọ̀dà hundred thousand la nídìí fún sí ọlọ́run tá a fẹ́ sí a sì fẹ́ jáde nínú mọ́ṣáláṣí yìí láì jẹ́ hundred thousand yẹn pé tẹ́fẹ́ yẹn máa ń tí ọ̀sẹ̀ lọ pẹ̀lú ògo ọlọ́run tá a bá rí owó kójọ tó bá pọ̀ oníkárí nine thousand abẹ́ <laughs> ẹlòmíì ò sọ̀sẹ̀ Allahu Akbar hmm, nine thousand lápá nínú hundred mà ń wá <laughs> torí pé kálukú kíni ìwà kówó dáalẹ̀ fọlọ́ fanabi ọ̀nà àwọn gan náà gbà abẹ́fẹ́ jẹun níjẹ́ ọmọ ronú tó bá ti wo àpò rẹ̀ báyìí wọ́n wò pé ọkẹ́ fifty lọ́wọ́ tó sí àbọ̀ hundred so yọ máa wò pé ọkẹ́ mẹ́nu wọn fifty ni ó jáde ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ó ṣe. báwọn èèyàn ṣe rí ọdọ tó bá kan wá nẹ́ẹ̀mí rẹ̀ ńkọ́ sáwọn èèyàn sá bí wọn ní sá wàláì wọn sá lẹ́yìn náà lẹ́sìn máa rí inú alukur'an kọ́lọ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yín ẹ̀ yín wọ́n ní kí ló dé tó fi ń síwájú torí pé àti rọrùn ju àti nẹ́ẹ̀mí lọ ẹni tí ò bá sì ti lè kò lè lè ná ẹ̀mí nígbà táwọn tẹ́ ọkọjà iná ni mo máa ń sọ pé kò nídìí kíkà mùsùlùmí máa ronú pé a fẹ́ bá àwọn ẹlẹ́sìn yẹn díje because tẹ̀ ń bá rò bẹ́ẹ̀ Islam pari. fẹ́ parí nítorí pé àti ẹ̀sí to that level ni èèyàn mélòó ní náwó tí ẹ̀sẹ̀ sìn ọlọ́run bíbá èèyàn mélòó ní nìkan ń ṣe wọn ló àwọn ṣẹ́sì ó ní ọjọ́ kíkálukọ́ donate less than million kò sáyè ẹ wá sanwó ọpẹ aago báyìí kálukú wa ń kówó wa million million million million million ah bàbá dárú ẹ wò mọ́sálásí wọn irú oògùn wo ló fi mú wọn ọsẹ wo bàbá ń wẹ ó sì ní wọn mú ọkọ jáde kálukú sì ń jáde tíkẹ́tíkẹ́ ah ó wá ń kó ìwà aago wa lù aago lù àwọn èèyàn sì tún bẹ pé wọn ò tí kò tí wọn wá kálukú wa ń ṣe ẹgbà tèmi náà Ghana must go nìkan ṣe check rọ Ghana must go so ẹnìkan wa kó tiẹ̀ náà dé aago sì ti ó ti lù kọjá wọn ní kọlọs àtúngbà mọ àgbà mọ àgbà mọ àlè gbà fọlùwà mọ olúwa ti sọ pé àsìkò ti pé àsìkò ti pé àsìkò ti pé ẹni tí ọwọ́ àwọn àwájú ẹ̀ wọ́n sunkún ẹ̀ dákun ẹ mẹ́jọ kọ́kọ́ olúwa ó sí láì jẹ́ pé tèmi náà wọnú ẹ̀ ẹjọ́ ẹ̀wọ̀n nǹkan bẹ́ẹ̀ mílíọ̀nù ẹni bá kìí ṣe thousand tọ́ ẹni python ẹ̀ wá ní ok ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù àbá olúwa sọ̀rọ̀ ọba ti gbé fóònù ọba tẹ̀ ẹ̀ńtọ́ mọ direct náà <laughs> direct number sọ́dọ̀ ọlọ ẹ wúrọ drama ó sì tẹ pínpínpínpínpínpín kìí sá sọ̀rọ̀ ọkọ ẹ sáàfin ọlọ hello fada àwọn kan nínú àwọn ọmọ rẹ àgùtà adápé ẹwọn kọlọ kúkú máa ń tún lọ <laughs> so àgùtà adápé owó dáa ni wọn kó wa àwọn wa kó wa tá a gbó fi lù so owó náà nísìnyí bẹ lọ́wọ́ wọn báyìí so àwọn àmọ́ bí ká gbà bí ká má gbà. ẹẹ ìtànìkà m lọ́dọ̀ rẹ̀ thank you father tọ n ṣe eh, thank you thank you father we are very grateful thank you father we are very <laughs> bàbá ti gbà ká gbowó lọ wọn aa ah, gbogbo ẹ bá ní ogo ẹ̀yin nǹkan mẹ dírámà gbóná òun náà sì tún gbowó kalẹ̀ ẹ ti ara orí wọn à sí lórí ẹ̀sìn kankan irọ́ lásán ẹ wá wo bí wọ́n ṣe ń náwó síbẹ̀ ìyàtọ̀ tó wà láàrin àwọn àti mùsùlùmí ni àwọn táwọn fi jẹ́ pé kò ní wọn lára láti náwó yìí sídìí ẹ̀sìn tí ọjọ́ òdodo tó fi ní àwọn mùsùlùmí lára láti náwó sẹ́sìn òdodo ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ẹ̀yin ò ní àmàdájú mùsùlùmí majority wọn wọn ò lámàdájú pé Islam lọ́nà majority wọn wọn ń ṣeyè méjì ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ because ntẹ́yìn ọba ti lámàdájú ń parí èèyàn lè náwó sí ní tó ń dà wá láàmú generally in Africa and doubt Islam eléyìí ni òsì fáwọn Lárúbáwá wọn gbà títí lọ́dọ̀ Ọlọ́run pé Islam lọ́nà ìdínà Lárúbáwá lè ná ẹ̀mí rẹ̀ nítorí Islam wàláhìtàlá tìǹbù rẹ̀ ó sì tún máa dùn but láfíríkà ń bì í ẹ ní ìbàlẹ̀ ọkàn sí pé islam lọ́nà àá eléyìí ò nídìí káńsẹ̀ máa má pèjúwe rẹ wa ṣebí náà nìkan ní ti sẹ́yìn tà sẹ́yìn ẹni tó fi islam lé òfin lẹ ẹni tó dilé babaláwo dilé babaláwo pé ah nígbà tí alẹ́ nìkan tiẹ̀ wá mọ́sálásí tún lọ sọ́ọ̀sì wọ́n ní kí ló dé ọ̀dà ah, àwọn tábìlì ti gbà ní. subhanallah ilaahu in tó fa gangan tó fi jẹ́ pé ẹ̀ talẹ́ni náà talẹ́ni náà tẹ̀yìn rí tó yẹ pé ọkàn rẹ̀ balẹ̀ sí islam ọmọ pọ́n náà ni tí ò lè náwó sí kò sí. ok tàá lẹni náà tó ṣe pé ọkàn rẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ sẹ́sìn islam pọ́n náà ni tó lè náwó sí kò sí kò sí ìdínà tó fi jẹ́ pé wàhálà bá islam púpọ̀ láwùjọ áfíríkà majority wọn wọ́n ń ṣe iyèméjì nípa islam wọ́n wà contented nípa pé islam lọ́nà ọ̀la. No torí pé tí n bá ti gbà kọ́nà ọ̀la ni wàláì lè náwó sí torí pé ànádànù àmọ́ tí mo bá gbà kọ́nà ọ̀la ni mo mọ̀ pé ẹni wọn kọ́bọ̀ tí mo bá ná sí Islam mo bọ́lọ̀ ń dòwò pọ̀ ni wàláì kò gbé so ìdí inú tó fi jẹ́ pé kò rọrùn fún wọn láfíríkà ń bì láti náwó sẹ́sìn ọlọ́run torí wọn ò mọ Islam náà gangan fúnra rẹ̀ wọn ò dá a mà tọ́lárẹ́ nìkan kan ti ń náwó sí tọ́lọ́run tí ń fi ń ṣe gbogbo nǹkan ẹ̀sìn kẹ́sìn ọlọ́wọ́ àdúgbò tó ọlọ́run ló kú mọ́ ibi tó ti rówó ọlọ́mọ owó tó yẹ kó kó wá káwọn ọmọ ẹ jẹ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ o mò ń kàn nánà dànù ni ó tún máa pè lánà dànù nítorí pé àwọn ò ní fọkànbalẹ̀ sẹ́sìn Islam ọ̀pọ̀ ẹ̀mọ́ ilé tí wọ́n bá wa ń bì tí ẹ bá bá wọn lárúbáwá sọ̀rọ̀ ah ẹ̀yin ọ̀fẹ́ wà rubbish nonsense ẹ̀yin ọ̀fẹ́ wà lìjánà ẹ̀yin ẹ̀ṣẹ̀ mùsùlùmí lárúbáwá àlìjáná wo ló ń fẹ́ wọ̀ èwo lẹ́yìn fẹ́ wọ̀ alẹ́ nìkan tí wọ́n á gan pé ẹ bá abálárúbá sọ̀rọ̀ mọ́ fẹ́ fẹ́ yà wò àà ẹ wo bi tí ayọ̀ ọ̀yà ń dé ẹni tó yẹ ká yọ kòbókò sí. àmọ́ agbangolo agbangolo bí o ti ẹ̀ jẹ kòbókò ọ̀ jẹ gbolo ẹ wo bá ìyàwó tó yẹ kó wọ́n lọ́mọ gbádùn rẹ̀ fa kẹ́ wo bi tí nǹkan ẹ̀ wọ́ọ̀sì dé kàtó wa pé islam tẹlomi doubt sali jẹ́nà nǹkan sódodo ní sí èso ẹ ẹ̀ ń kàn sọ fún wa tí ojú wọ́tọ̀ ẹ̀ tún lójú ojú òrírí ẹgbọ́n kan bá wọn lójú <laughs> etí ọ̀gbọ́n rí ni wọ́n tún ní kò rú tọ́ tọ́ tọ́ wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́. ntí ntáwọn áfíríkà ń bá kánú wàláyé àṣírí tó à ń bẹ́ẹ̀ nù tí ò fi rọrùn fún wa láti ná sí tọ́lọ̀ tó bá jẹ́ pé àbá ní àmọ̀dájọ́ kan á sì balẹ̀ dájúdájú pé èmi ò lè rọ́nà àlìjẹ́nà kan kò sáàlìjẹ́nà kan fẹ́ni tí ó bá ṣe mùsùlùmí àà kí wọ́n nílé náà omi sí tọ́lọ́ sí wàláhì kò sí tó lè dí mi lọ́nà rẹ̀ torí pé èmi ní ìṣe ayé tí mo wà ń lọ́njọ́ kan mo sì mọ pé tí n bá ti ṣiṣẹ́ àlìjẹ́nà rẹ̀ kò sí bí mo ṣe lè rí lẹ́yìn ikú mi kí wọ́n ní onímú ti sọ́nà rẹ̀ kí n tó lọ ibi tí wàhálà wa anybody tẹ ẹ bá rí tó fẹ́ náwó sítọ́ náà ní àwọn áfíríkà yìí yóò máa ronú pé nínà yẹn lè jẹ́ wọn tán torí pé kò ní bìlíìfù sí islam yẹn gangan whereas tó bá jẹ́ pọ́lọ́ bá kádàrá pé kí wọ́n ní bìlíìfù sí islam dáadáa eŋti máa jẹ́ kó wọ́pọ̀ bí rò sí torí bá ti sọ pé gbogbo ń bá ná sójú ọ̀nà tòun òun ò fi ọ̀pọ̀ rọ́pò. àwọn olówó tó sì dé lẹ́vù yẹn wàláhì wọ́n ń rí wọ́n ń rí torí pé ò lè ná kọ́bọ̀ sọ́nà tọ́lọ̀ kí ọ̀sẹ̀ yóò kulẹ̀ kọ́ mẹ́tìrì pọ́lọ̀ ti fi omi ìtọ́pọ̀ jùlọ dì fún ọ ọ̀pọ̀ nǹkan lọ ń wá nìsí lọ́dọ̀ náà tí ó tẹ̀ ọ lọ́wọ́ gbogbo yẹn kí ló ti gbà náwó rẹ sọ́nà tọ́lọ̀ wàláhì ọyọ lẹ́nu nǹkan tí wọ́n wá ó lè jẹ́ pé wọ́n tún wá máa fi bẹ̀ ọ́ ọwọ́ lè máa wá ká ó lè mọ̀ mọ́tọ́fà tó fi wá tètè bọ́ sí máa ọlọ́run ọba ò nídìí láti máa ṣàlàyé fún ọ in details nígbà tó rí bá wa bọ pé n tí wọ́n ṣe báyìí báyìí ló jẹ́ káwa náà ṣe ìwọ ọkàn rí pé ọ̀rọ̀ rẹ yanjú ni ọ̀rọ̀ rẹ yanjú ni ọ wàá máa rí pé nùgbésí ayé rẹ ò ní wàhálà mọ́ yóò mọ wá dùn mọ́ gbogbo gbà bí kò ṣiṣẹ́ fẹ́ sìn bí kò ṣiṣẹ́ fẹ́ sìn bí kò ṣiṣẹ́ fẹ́ sìn nítorí pé o ti rí pé gbogbo ń tọ́ máa ń dáwọ́ ní nǹkan bọ́ sí ni bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe fáwọn ẹrú rẹ̀ tí bá máa ń náwó sẹ́sìn ọlọ torí ẹ̀ la rí ẹnìkan wọ́n pè ní arrajih ní saudiya ó gbé two billion riyals two billion riyals two thousand million riyals ó gbé kalẹ̀ pé kàn fi ṣiṣẹ́ islam ní gbogbo àgbáńlá yìí owó yẹn ti ju half billion dollars lọ ó ti ju half billion dollars lọ àwọn ọmọ rẹ̀ wá ní adúrú owó yìí ó ní kí la dúró lẹ́gbẹ̀ẹ́ àlìjáná tó ń fẹ́ wọ̀ kí la dúró lẹ́gbẹ̀ẹ́ àlìjáná tó ń fẹ́ wọ̀ tàbá mà sẹ́sìrú náírà tiwa yìí ọmọ ti ń kọjá gbogbo tírílíọ̀n tírílíọ̀n tó gbogbo àdúgbò ti kú ló gbé lẹ́gbẹ̀ẹ́ kan fi ṣiṣẹ́ ọ lọ torí àwa náà ẹ ti ká kọ́kọ́ lọ bá ẹ̀mí ara wa sọ̀rọ̀ pé Islam lọ́nà Islam tiwa yìí lọ́nà kò síbi tó lè rí gbà wà lẹ́jẹ̀nà tí ìbá ti ṣe islam ìdínú gbogbo tọ́lọ̀ ń bá fún ẹ̀kọ́ wa ní tí ọ̀la láti lè na nítorí àlìjẹ́nà tó ń wá gbára islam yìí báyìí so nísìnyí yorùbá gbà pé ká náwó níjọ àjọyọ̀ ọkàn tí wọ́n balẹ̀ sí pé ìjẹ́ àgbà yìí ìjẹ́ àgbà yìí ìdí ìrìnkò sówó tí yorùbá lè nájọ àjọyọ̀ àbọ̀wọ̀. kò sí gbogbo ètò kópa wọn kó wọn fi ralẹ̀ gbogbo ètò kópa wọn kó wọn fi kalẹ̀ gbogbo ètò kópa fi sinmi ọkọ tájọ ọkàn tí yóò tó nǹkan kan bá tó báyìí yóò kó gbogbo ẹ̀ jáde ni tọ́ba ná gbogbo ẹ̀tọ́ yóò tún máa pé ẹ̀fọ́n ní àwọn èlùbọ́ ẹ̀bùn ń gbá àwọn epo epo mẹ́ta ni ẹgbẹ́ wa àyà alágbájá ni ẹgbẹ́ wa agbára ọlọ́run ká ọlọ́run. torí gbàgbọ́ tiwọn ni pé àmọ́ ti islam wọn ò gbàgbọ́ wọn ò ká kún ìdí inú tó fi jẹ́ pé kò rọ̀ wọ́n lọ́rùn rárá láti náwó sẹ́sìn ọ̀la owó táwọn ń táà ní kó lọ síbi kankan owó táwọn ń musu tó ń tì wá gidigidi ẹ wo nǹkan tí máa ń ṣẹlẹ̀ ẹni tó kójọ tó kójọ tó kójọ tí ń fowó ńlọ́lá lórí ìfẹ́ tó ní sọ́lọ̀ lórí ìfẹ́ tó ní sànàbí ẹ rí i pé wọ́n tẹ òkú rẹ̀ lẹ̀ ẹnìkan ò ní sújà àwọn ọmọ sì ti máa bára wọn jà ìgbé à mọ́tò tí Kabiru gbé jáde lẹ́ẹ̀kan ta ló ní kó gbé jáde ẹ́ akọ́kọ́rọ́ tí mo rí tí mẹ́fítà lọ mú ta ló ní kó mú ta ló ti yàrá ẹ̀ pa ah, bàbá yìí ń bẹ̀rẹ̀ wọn ò tí gbé bàbá yìí lẹ̀ ó ti mọ òkò ókè tactics tẹ fẹ́ play nìyẹn eléyìí gbé mọ́tò àbí ẹ̀kọ́ eléyìí lọ kó kìí sá eléyìí ti yàrá ókè máa sọ fún ẹ wá ti bàbá ọjà because wọ́n pa lẹ́nà ẹgbọ́n bá wá sí wá sí wọ́n náà ni bọ́tí tó ń ní kí ni ń tó tó bá yẹ pé ilé ayé ilé ayé ilé ayé ọ̀nà tó kù bá máa gbọ́ tó kù bá máa rí ti ń ṣẹlẹ̀ wàhálà yọ kábàámà ipò òun fi kọ́bọ̀ lẹ́yìn kú nígbà mi torí pé gbogbo àwọn fi iná ni tí ò bá ti jẹ́ wa lọ́rùn ń lọ ọ̀nà à ojú ayé gan lomi ká máa ń sẹ̀ tí ì sọ ẹ̀yìn kú torí ọ̀dọ́ wa ẹ ká fa islam ti wà lọ́nà àwọn òsèyàn méjì ń jọkàn rí kódà lójú oorun gẹ́gẹ́ àbí àbí islam pé kíni wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá wá nǹkan tó yàtọ̀ sẹ́sìn islam tó fi sẹ̀sìn ọlọ́run nígbà lọ́dọ̀ rẹ̀ kò wá ní ma lórí báyà tó wọ́n nígbà lọ́dọ̀ rẹ̀ ibẹ̀ ni kó wọ́n máa lọ kó wọ́n máa sọrí fíldì ni wa huwa fil akhirati min al-khasirin yọ̀ọ́ bẹ́ẹ̀ náà ẹni òfò tó bá di lọ́la kìyàmù ok ìwọ tọ́lọ̀ wọn á ṣe láàánú tó fi ọ́ ṣe kò ń gẹ irú ẹ̀sìn dáadáa báyìí ẹ̀sìn tí ò sẹ́sìn lẹ́yìn rẹ̀ tọ́lọ̀ wọn bọ́ gbà ṣé wọn náà lọ́wọ́ ayẹ kó tó máa tàdí mẹ́yìn wọn náà ló tún yẹ kó ọmọ lè ṣiṣẹ́ fẹ́sìn Islam wọn náà ló tún yẹ kó ọmọ lè wà lọ síwájú rẹ̀ ẹ̀sìn mọ̀ pé ìta ẹ̀sìn òun lágbọ́n tọ́lọ̀ kẹ́gbẹ́ èyí tá à ń ṣe lágbọn tiwa pé mo nílò iye báyìí mo ní mọ́tò iye báyìí mo lọ́la iye báyìí torí tí wọn bá ti kú tá ìkú wọn sọ àkèsí àbí wọn ní sọ àkèsí ilé ẹyọ kan àbáyé sọ àkèsí yíyá ọmọ tó bá bí wàhálà sọ àkèsí lábẹ́ òfin tá a bá sọ àkèsí tán nìsí ìwọ nìsí yàrá kan kò ní kàn nígbà míì ó lè jẹ́ pé three over four yàrá ni ó kàn sáàsì amẹ́mẹ́ǹtì yàrá ni wọn á ní yàrá náà ní kó tó pọ̀ ẹ tún ní three over four <laughs> three over four ìní màá lò ọjọ́ pé kí ló wá fẹ́ máa jà sí i kí la fẹ́ máa jà sí. ok mọ́sálásí lọ́wọ́ akọ́lẹ̀ ta ni wọ́n sàkíyèsí pé kí ni ọ̀ràn ó ti ẹ̀ lówó kọ́ odidi mọ́sálásí wọ́n ń kọ́ mọ́sálásí lọ ni wọ́n bá lọ gbé bọ́ńdù páànù méjì wá pé wàláhì táyé dàlùkìyàm tí páànù yẹn bá ṣe ń sàǹfààní bẹ́ẹ̀ wọ́n á máa ní kọmíṣàn lọ́dọ̀ ọlọ́run bá wa yọ bẹnu dáadáa sẹ́ẹ̀ rẹ̀ ń jọ gbé dàlùkìyàm so gbogbo eléyìí ni máa ṣẹ́kù jẹ́ máa kì í ṣe gbogbo rọ́bìṣì táwa kápò ètí yorùbá kàkún olórin kì wọn wọn ní haruna ti kì í ti pẹ bàbá haruna sì ti kú so ó wá rí pé láyè ìsìn yìí báyìí o fuji làwọn èèyàn ń gbọ́ ó wá ní mr fuji kó nà kí òun torí òun wà current abẹ́rẹ́ bẹ́ẹ̀ tọ́ mr fuji náà ti kú bàbá olówó yìí sì ti kú so ó wá ní tọ talẹni tó tún kù ti ń rẹ́ẹ̀lì o ó ní tọ ọba ńlá ẹ̀ ṣe ń pè wọ́n ọba tún lọ náà kó tún kí òun. So, tí yorùbá kà kùn nù ọláì tó láì tó kà kùn nù polórin kí wọn àwọn anábì tí wọn nù alẹ́ nìkan ní látara orin fújì ló ń ti <laughs> so gbogbo dáwọn kà nù ó ní wẹ̀ inú islamic waka ló ń ti kọ́ wẹ̀ jánábà ẹ̀jẹ̀ mọ̀ sọ́wọ́ bá ẹ̀jẹ̀ mọ̀ sọ́wọ́ tó oníbẹ̀ ló ti kọ́wé ẹja nígbà ẹ̀wọ̀n nǹkan bẹ̀ òní wálé kí ó òní lọ bí ìdánilẹ́kọ̀ọ́ òní lọ bí ọkàn inú wákà ló ti wá ń kọ́wé ẹja nígbà gbogbo orú àwọn ànábì tí wọn nù lọ́dọ̀ Yorùbá ànábì tí wọn lólórin ẹ̀rí pé tẹ́lá ti sọ̀rọ̀ kan yóò kórin ní abẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀yin náà lẹ́sà mọ́ lóríṣiríṣi etí yorùbá kàkúnnù alukurani ò sí lórí wọn tó bórin ṣe wà lórí wọn wọn èyí sí orin kọ wọn èyí sì pé wọn ò máa pè àmọ́ pé wọn ké fatia ọ̀pọ̀lọpọ̀ lè má mú ni ó fèlè torí ẹ ọ̀dọ̀ wa jẹmọ ẹ dákun ẹ jẹ́ pé àwọn náà sànà bá ṣe ra kìámà alùkìámà yẹn pàtàkì à ní garanti ẹjẹ́ anífẹ́ ọlọ́run lódodo ẹjẹ́ anífẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam lódodo torí pé tí ìfẹ́ yẹn bá ti lè wà wàhálà yìí náà ra ẹ rí àyípadà láwùjọ ẹ rí àyípadà láwùjọ ní gidi táyì kan bá ti dilẹ̀ ẹ rí táwọn yẹn ń kílẹ̀ rẹ̀ pé mọ́ṣáláṣí làwọn sàkọ̀ bẹ́ẹ̀ ẹ rí àyípadà láwùjọ mọ́ṣáláṣí ọ̀wá ni wà kọ́mọ́rẹ́ nìkan wọ bẹ́ẹ̀ ẹ rí àyípadà láwùjọ àwọn mùsùlùmí wọ́n dẹni tó ṣe é pé wọ́n gbéra wọn hàn pé àwọn ń bẹ láwùjọ àwọn sì ń ṣètọ́lọ̀ so ọlọ́pàá ẹnífẹ́ ọlọ́run ẹnífẹ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam Umar radiyallahu anhu ó wà nínú hadith etí imaamu Ahmad rahimahullah àti àwọn míì gbé nínú tíra wọn ní àwọn sàhábà fún wa ní ìròpá àwọn ń bẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam lọ́jọ́ kan nígbà tí anabi di ọwọ́ umar ibn khattab mú báyìí faqala wàllahi ya rasulallah la anta ahabbu ilayya min kulli shay illa min nafsi mo fọlọ́n ọba búra ìrà anabi sallallahu alaihi wasallam mo fọlọ́n búra fún pé ìwọ ni mo nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan pátá lọ yàtọ̀ sẹ́mi mo fẹ́ràn ẹ̀mí mi jù ọ lọ àmọ́ lẹ́yìn ẹ̀mí mi ìwọ ọmọ fẹ́ràn ju gbogbo nǹkan tẹ́tí ẹ̀rí pọ̀ ń tra àbí ò tra yẹn ní gbogbo iṣu bàbá kan ọmọ kan fámìlì kan ọmọ ìyá kan owó kan ilé kan ọgbọ eléyìí wọn ti dà fi ẹ̀yìn ṣùgbọ́n ẹ̀mí mi à ẹ̀mí ẹ̀mí kálukú mọ̀ àbí òye wa tọ́ faqala rasulullahi sallallahu alayhi wa sallam. anabi wa sọ pé la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min so ó ti gbàgbọ́ nítorí pé ẹnìkan nu yóò ní jẹni gbàgbọ́ rárá kèsì kí ní ìgbàgbọ́ rẹ̀ ò ní pé ó ní jẹni gbàgbọ́ rárá tó fi jẹ́ pé a gbọ́dọ̀ yẹ gbàgbọ́ wa ò sáwà gbàgbọ́ ẹnìkan nu fi jẹ́ pé mi ló tún fẹ́ràn jẹ̀mí ọ̀fẹ́ ràn ànábì ju ẹ̀mí rẹ lọ. àbúrò láti wá dàmú yìí ṣe pé tó bá ti dákọ̀ ànábì kò ti tọ́ ara. àwọn ẹlòmíì wà bẹ́ẹ̀ Imam Malik náà ń bá wọn pàdé Madina àwọn èèyàn tó yẹ kó tó bá ti dákọ̀ ànábì wà ó ti máa gbọ̀n ó lè ti dákú. kí ló dé ó nífẹ̀ẹ́ ní ìfẹ́ tó ní sànàbì. tọ́láyé tiwa náà nísìn ọ̀ ń bẹ́nu àwọn èèyàn tó bá ti dákọ̀ ànábì ó ti tọ́ ara ìfẹ́ ìfẹ́ ìpọ̀ ìfẹ́ ṣé léwà léwà ni wọ́n pè fẹ́ ìtọ́ pè nífẹ̀ẹ́ ni pé tánàbí bá pọ̀ láṣẹ pẹ̀lú kankan kó o ṣe fún ẹ níròyìn kankan kọ́ ọmọ wa gbọ́n mú ọmọ gbé yẹ̀wò ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ kò sì kọ́ nkankan kọ́ ọmọ jà kọ̀kọ́ ní tó sí kò sì sílọ̀ àyàfi àwọn ká lọ jókòó ká máa ka mádìó ká máa ka búrúdátù bùsẹ́lì kọjá pé láàmàkà àbí ìṣìníníà iná láàmàkà ló kọ́kọ́ afẹ́ràn ànábi ṣéfẹ́ wa nù ṣéfẹ́ nù àbí rọ́ àti wọn fi ti òsì kún títí bẹ tẹ́lẹ̀ náà ẹ̀ mà nábì ẹ̀tún wá ń dára ẹ̀ ń pa nábì ní dánábì ọ̀jẹ̀ ẹ̀gbá nábì tayọ ayé rẹ̀ ẹlẹ́yìn tẹ́lẹ̀ ìbáyé wa jẹ́ mọ́ tọ́ wọn là gbọ́dọ̀ fẹ́ràn ànábì ju ẹ̀mí lọ ẹ̀mí rẹ̀ ń fẹ́ kọ́ ọmọ ṣètọ́lọ̀ ó wá ti pé ọmọ nífẹ̀ẹ́ ànábì ju lo rẹ̀ lọ wàhálà ó ṣètọ́lọ̀ náà ó sì tún jẹ́ lórí ó dùn sí torí pé táwọn máa ń tìkára tìkára kò ní ní ládàá ọmọ ti dùnnú ti dùnnú ti balẹ̀ ọkà ti balẹ̀ ọkà ma se ma kpose ma se ma kara yìí ní ìsìn Makani, tó o bá kọlu ọmọ kọ kọlu nǹkan bíi bíi iná tí máa bẹ lára kí lẹ́yìn pé yun ẹ̀yìn transformer ẹ̀hìn haúsá máa ń pè ní kárkàtàbà ó kọ transformer nu haúsá creator kárkàtàbà ọ̀ gbọ́dọ̀ fọ́kàn transformer nu tó bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíín Ramadan bàbá má kàn tó o bá fi lè kálá ọmọ kọ ọkàn nǹkan dé ń jà. ṣé eléyìí ní ìsìn fìfẹ́ sí lọ́nù kìí sì pé bí náà ní ń pa jù lọ torí ìjọ mi náà a máa jókòó látàárọ̀ dago mẹ́rin tí ò ra o sọ wá di pé ọwá di oníkara ọ̀rọ̀ ní ti tọrọ yóò pé àbí àbórí ìyá rẹ fẹ́ dàrú ẹ dákun wọn náà sọrọ burúkú ní ẹ dákun kò sínú fẹ́ <laughs> nígbà tẹ́yọ̀ wọ́n ṣé ó túmọ̀ sí pé onífẹ́ ànábì ó nífẹ́ ànábì sallallahu alaihi torí ẹ̀ ànábì wa ni Umar wa ni lẹ́ẹ̀kan náà à àwọn lọ́ máa mú wálé ọ̀dà ẹjẹ́ ń ronú sí i títí ọ̀sẹ̀ tí ń bọ̀ fún yín ajẹ́ pé títí ọ̀sẹ̀ tí ń bọ̀ ọ̀wà ń pé ò ní ìsètí mo sọ̀rọ̀ yìí wàláhì mo fọ lọ́wọ́ bá búra ahabbu ilayya min nafsi o ti wá dẹ́ntu mo tún fẹ́ràn jẹ̀mí mi lọ. faqala rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa ni al-ana ya umar ní ìsìn lọ ẹsẹ̀ di mùsùlùmí o ìsìn lọ ẹsẹ̀ gbọ́lọ́ngbọ́ sẹ́mi kan lóyún ti dì bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ káyìrì ẹsẹ̀ inṣàlá inṣàlá lásán ìyẹn ni ká má dájú inṣàlá tahqiqa bọ́lá ọ̀fẹ́ ni tọ́ dájú ìlẹ̀kẹ́ ṣe pé insha Allahu ta'aliqa bọ́lá ọ̀fẹ́ àgbéyẹ̀wò méjì ni máa jẹ́nu sẹ̀ríà ó lè jẹ́ insha Allah ọ̀dájú insha Allah àgbékọ́ tontori ẹ ajẹ́pẹ́ sẹ́lá ń bẹ wá jù wá ẹ ó mọ̀ bó ṣe ga tó nù Islam kọ́mọ́ wa sẹnu gbóró sọ̀rọ̀ ìsáàmọ́ ilé ìdáàmú àníma so ẹ̀yin sì sọ pé táwọn náà fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam àbá wọn béèrè nù afẹ́ràn ìjẹ̀mí ara lọ lódodo lódodo àdúgbò ẹ̀fọ́lọ̀ but kí ló dé tẹ sọ fún girlfriend yín pé i love you more than everything ṣé kò ti takò tẹ sọ níìsí àbẹ̀rẹ̀ ilẹ̀ ń sìn bẹ̀ <laughs> ẹlẹ́fẹ́ràn ànábì ju gbogbo nǹkan lọ tóbi lórí ẹ̀mí ẹ̀ wá ń sọ fún ọmọbìnrin tẹ fẹ́ fẹ́ pé ìwú ọmọ fẹ́ràn ju gbogbo nǹkan lọ ọ̀tàkù àbí ọ̀tàkù náà ṣe ìmánì náà dà ọlọ́run gbà mí ara gan fúnra ara ilé tá a kọ́ ara là ń sọ àkíyèsí wọ́n mọ̀ wọ́n pé lágbọ́n ọ̀rọ̀ tà nábì àti fẹlẹ́yìn sẹ́gbẹ̀ẹ́ kan mọ̀ pé bẹ́ẹ̀ ni but ọmọbìnrin mọ̀ ń tàn mọ̀ ń gà á kí n lè bá a padà sí kí ni kí n lè bá a padà rí fẹ́ sọ́lọ́ wa mẹ́rin ni sọ́lọ́ mẹ́rin ni sọ́lọ́ máa wà dà ni. tóbi wá sọ pé mọ̀ ń sáwàdà ni ànábì mọ̀ fẹ́ràn jùlọ darí ókè ànábì lọ fẹ́ràn jùlọ sí òun lọ́wọ́ jẹ́sẹ̀ pọ̀n mo rò pé wa ọmọbìnrin lọ jẹ́sẹ̀ pọ̀n sànàbì ìwọ sì ti sọ di wípé ju gbogbo nǹkan gan lọ pé ìwọ ni mo fẹ́ràn ju gbogbo o wọ́n tún máa sọ pé lórí bu kókó dáadé lẹ́nu ah, ah, ọmọ fẹ́ràn mi ju gbogbo nǹkan pé kí ni ọ̀rọ̀ rubbish mọ̀ nǹkan sọ tẹ́ tó bá tún tún sọ máa rí pẹ́ <laughs> sọ ó túbọ̀ sí pé gbogbo irú àwọn ọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ bá ti wá o kò sí eré o kò sáwàdà o because immediately tó bá ti sọ ọ̀rọ̀ ó ti contradict ọ̀rọ̀ pé mo fẹ́ràn anábì ju ẹ̀mí mi lọ torí ẹ̀ dàpọ̀ ẹ̀jẹ̀ aṣọ ẹnu wa ká máa mèdè tá a máa pè bọ́lọ̀ bọ́lá ń bá sì kọ́ pé kì í sí ìyàwó rẹ gbogbo ọ̀rọ̀ tó wù kọ́ ikẹ́ ọjọ́ sọ ọkàn tó máa kábàámọ̀ kó tún tú àṣírí ara rẹ ni torí ẹ̀wọ̀n bá ní ká máa sọ̀rọ̀ fóbìnrin má ọwọ́ kábàámọ̀ tí wọ́n máa dùn ọ́ pé ó sì tú gbogbo àṣírí ayé mi fún eléyìí kò tún padà fẹ́ mi má torí ẹ̀ ká kíyè sára tọ́ ó tún wá nínú àdìtì mi nílé tó fẹsẹ̀ ní lẹ́nu Sahih bukhari anabi sallallahu alayhi wa sallam wọ́n ni wọ́n lẹ́dí

mo rò pé ha wa ẹ yé bàbá yín káwá rí bàbá tí ó wàá fẹjọ́ náà sùn ẹ bá ń lọ káwá rẹ ni tí ó dájọ́ pé ìwọ náà sọ pé bàbá rẹ lọ gbọ́dọ̀ fẹ́ràn jáde ah, ẹnu ẹnu yẹ kọ́ gbà wọ́n dàkó sẹlẹ̀ bọ́ lẹ pẹ́jọ́ lọ fún wàhálà ẹnu rẹ ò lè gbà pé sọ pé lọ Ọgbọdọ fẹ́ràn anabi sallallahu alayhi ju bàbá rẹ anabi lọ ọgbọdọ anabi lọ ọgbọdọ ni fún mi má dọdọ mi má náà nìyẹn ní ìsìn o sí ọ compromise náà at long run padà náà ni àbọ̀ dọ̀bálẹ̀ nígbà tí ti kó pé ìpè alájọbí kan bẹ lágbólé òun ó bu fún ọ ní ní kóńgò. bákan náà anabi sallallahu alaihi wasallam oníṣòkòtò rẹ kò gbọdọ̀ kọjá kókósẹ̀ bàbá rẹ ní títòkòtò rẹ ò ti I don't want to see you anymore. ẹ̀hẹ́n báwo lẹ́sìn yẹn bí ẹ̀sìn sáwọn pé at the end of the day ọ̀padà tú sòkòtò lẹ̀ náà ni di pé ń gbálẹ̀ torí pé ah dáàdi mi ò ní sanwó school mọ́ àbí ẹ̀kọ́ náà sọ ó ní ah, mi à ah, gbogbo nǹkan náà máa dì à ah, mi ok dádì rẹ ànábì rẹ nkọ, wo ànábì mi dádì mi èwo lọ pàtàkì dádì dádì bá wù èwo ni tí bàbá bá kú bàbá ní ṣé bá ànábì ní tí sọ ni torí ọ pàtàkì ju dádì mi lọ kó jó yí ọ kó ọmọ wíwíkúwì tó wọn pé dádì rẹ dádì rẹ torí owó tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ bàbá rẹ̀ yẹn ọ sọ ipò tí wọn lọ dé mọ́sálásí ṣe sọ láti máa àti pé nǹkan tó ń bí ọ ìgbà tó bá wù ló máa ṣe sọlá tó bá tún débẹ̀ tó ń lọ lójoojúmọ́ yẹn máa ṣe pé fún ẹ à máa ṣe àdúrà ni. létí dáàdi rẹ lọ́gbọ̀ àbíta nàbì àwọn ọ̀gbọ́n tá nàbì sallallahu dádì rẹ ní ìmọ̀ ẹ̀sìn òun ọfẹ títa lọ́gbọ̀ ọmọ kan wá sùkù ọwọ́ wa lè kí o oṣù wa wa lè kí o wọ́n mọ kí o náà o torí a gbìyànjú gbìyànjú akọkọkọ kọ rọrùn wàláì kọ rọrùn tọ ọlọ́run sá fìfẹ́ ẹ̀sìn sí lọ́kàn ga so láàrin ìgbà tí wọ́n á lè kí o kò tí ì ju táàmù kan lọ. wọ́n sọ ọrùngbọ̀n rẹ̀ lẹ̀ masha allah ọrùngbọ̀n rẹ̀ ń kún wọ́n àti bá rí lọ́gán ẹ̀sẹ̀ bó lùmọ̀ ńlá ni nígbà wòran rẹ̀ ṣe rí wàláhì so torí pé àpọ́nlé ń bẹ lára ẹ̀sìn fẹ́ni tí máa ṣe àbùkù sì ń bẹ lára ẹ̀sẹ̀sìn fẹ́ni tí ò bá ṣe wọ́n wá níbo ń ṣe délé lẹ́yìn táàmù yẹn ah! kò rọrùn fún kò rọrùn fún bàbá rẹ̀ ó kó gbogbo ìyẹn jọlé lórí ni gbígbà tí ìyẹn di kèfèrí bàbá rẹ̀ fúnlẹ̀ mọ́ òun lé skul òun yọ skul kò tiẹ̀ tí òun lọ́rùn kò tiẹ̀ sẹ́kẹ̀ àfikọ́ lọ fárùn ba rẹ̀ àfikọ́ fẹ̀sìn ti ń ṣe lẹ̀ àfikọ́ fi gbálẹ̀ àfikọ́ fàwọ́ lẹ̀ gbogbo nǹkan yìí sáwọ́ ọ̀nà ara wọn ọlọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́dàá wa wọ́n á mú ọmọ yìí dúró kò sá du tẹ̀sí débi pé ń sọ fún mi pé ah wọn máa ń tó máa ṣe o because bàbá yìí ò ní san oṣù fún ọmọ o kí ni wọn máa ṣẹ̀sìn rẹ̀ so wa man yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib wa man yatawakkal 'ala Allahi fa huwa hasbuh ẹni tó bá bẹ̀rù Ọlọ́run Ọlọ́run sọ̀nà àbáyọ fún náà ni yóò rọ̀ ọlọ́rọ̀ tí ò lérò wàlá ọmọ yẹn parí sukùl rọrùn ọ parí sukùl rọrùn torí àwọn bàbá yín bí ẹ ṣe lè jẹ́ sábàbí dáadáa fún yín lọ́pọ̀lọpọ̀ gbà wàláì bàbá mi àwọn ni ó ṣe sábàbí àtiwọ́ náà mà nítorí pé táwọn ọmọ pè wá lọ sídìí rẹ̀ gẹ́gẹ́ bí bàbá sọ́mọ́ni pàápàá jùlọ tó bí ọba ti nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run bàbá sọmọ kúmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà àánú tí máa pọ̀ ń bẹ jù àánú yẹn máa ń fọ́ wọn lójú wípé ètò ọlọ́run mọ̀ má ṣe déédéé pẹ̀lú ní sọ yìí tó tí wọ́n bá wá fún ìjẹ́ bàbá lọ́lá lórí òfin ọlọ́ọ̀ àwọn ọmọ sì nànà ni ìdí ìnà tó fi jẹ́ pé bàbá ló sí ọmọ rẹ̀ lọ́nà ọ̀pọ̀ àìmọye bàbá ni ó ṣe sábàbí tọ́mọ fi wọ̀nà kọ́ wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn bàbá wa fẹ́ràn wọn bá a ṣe fẹ́ràn wa sallallahu alayhi wa sallam torí látàrí ìfẹ́ tó ní sí bàbá rẹ̀ ní ìfẹ́ tó sì takùtọ́ lọ ní bàbá tó takùtọ́ lọ ní bàbá tó takùtà ànábì ìfẹ́ tó ní sí bàbá ló ṣe sábàbí àlùjáná rẹ̀ àgbọ́rí kò sí ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ tọ́ba gbàtà ní kò fẹ́ràn ànábì ju bàbá rẹ̀ lọ kò túmọ̀ sí pé kò pe bàbá rẹ̀ ní òpè kò pe wọn lọ́lọ́dọ̀ kò ọmọ kò ọmọ fàbùkù kan bàbá rẹ̀ kò wá kí bàbá rẹ̀ wá digbà kò túmọ̀ síbẹ̀ ṣùgbọ́n dáhùn sọ ni pé títí bàbá bá takò tànàbí wa sallallahu alayhi wa sallam títa láti síwájú tànàbí wa sallallahu alayhi wa sallam láti síwájú torí pé agbọ́dọ̀ tún máa rántí agbọ́dọ̀ tún máa rántí lábẹ́ òfin ọlọ́wọ́n bá ti wà yí báyìí òfin yìí lòfin tó dúró déédé a ní sọ pé dúró déédé jìfà ó ń lòfin tó dúró déédé gbogbo òfin tó bá ti lè takò kò dúró déédé tọ ẹ rí i pé nídàkejì aka àdéhùn asma bíntì àbíbọ́kà ó ní ìyá mi ń bọ̀ ọsẹ bọ́ bùkátà ní sì gbé bọ̀ ṣé kí n gbà tọwọ́ tẹsẹ̀ kí n ṣe dáadáa sí anábì ní gbà tọwọ́ tẹsẹ̀ ṣe dáadáa sí tó ti pé káfíìrà nípa ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀ gbọ́dọ̀ fẹ́ràn òbí rẹ bó o ṣe fẹ́ràn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ gbọ́dọ̀ fẹ́ràn anábì ju òbí rẹ lọ ìdí ni pé wọ́n ní tá a ìbọn ni ìfẹ́ tá a ní sóbì wa lè gbé wa dé nígbà tá a bá ṣe tọ́lọ̀ kò sí kò síbi tó lè gbé wa dé láyé ń bí wọn kàn sọ pé ọmọ dáadáa ni lọ́la kìyàmà àlìjáná náà dà tá a bá kọ́ tàwọn òbí wa tá a bá kọ́ tàwọn òbí wa tá à ń sìn ṣètà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam a lè ti torí tàwọn òbí nǹkan kan wọ náà ṣùgbọ́n ńlá apá ṣètà nàbí sallallahu alayhi wa àní ṣègbè sínú náà kódà tó bá yẹ pé wọ́n ọmọ abú lọ jẹ́ sóbì rẹ̀ àmọ́ tó kú mùsùlùmí tí ń tẹ̀lé tà nàbì ka alaihi wa sallam káàtì bíi ó ti ẹ̀gbẹ́ ọwọ́ náà ò ṣègbè sínú náà òkè tó bá gba ti dádì rẹ̀ ti mọ́mì rẹ̀ tó fẹ́ràn ọjọ́ ànábì sallallahu alaihi wa sallam lọ tó wá fẹ́ràn rárá kí inú náà lọ́wọ́ máa bẹ gbére kése kò ní sí jáde kó mbẹ eléyìí túmọ̀ sí pé kí wọn náà tara rẹ̀ kéèsì tó pé Islam sọ pé àfikọ́ fẹ́ràn anabi sallallahu alaihi wasallam ju bàbá rẹ̀ gan lọ ju ìyá rẹ̀ gan lọ Islam tí wọ́n á fẹ́ kó tún ṣe dáadáa sáwọn òbí rẹ̀ kódà tí wọ́n bá jẹ́ kèfèrí nítorí pé aká kọ̀kan fún wàrà ni ṣùgbọ́n rọrùn fún bàjẹ́ láti dá wàrà ni nítorí pé bàbá àtìyá rẹ lè jọ máa ná táwọn wọ̀ ná ní rọrùn ṣùgbọ́n àwọn lè kọ dínà kí wọ́n rà àlìjáná wọ̀ ní rọrùn látàrí òsè dáadáa sí wọn kó ti jẹ́ pé iná lèyàn ọba dá àlìjáná látàrí òsè dáadáa sí wọn ọmọ aná làwọn olórí tẹ́wàá ti torí ọmọ aná fèmí sálìjá síná kò sí ń tọkọ lọ ṣé bọ́lá ti ṣe lófin pé wabil walidayni ihsana ó ní wabil walidayni wọ́n sọ pé wabil walidayni muslimayni wọ́n sọ pé ẹ ṣàkíyèsí mẹ́yẹ wọ́n sọ pé àwọn òbí rẹ wabil walidayni muslimayni kò sọ bẹ́ẹ̀ rí ànábì ò sọ bẹ́ẹ̀ rí pé bàbá àtìyá rẹ tó bá jẹ́ mùsùlùmí ni kò ṣe dáadáa sí rárá gbogbo bàbá àtìyá wọn bá jẹ́ kèfèrí àwọn ni ó jìyà rẹ̀ mọ́sàtì má wọn kó bọ́ ọlọ́run sọ pé dìgbà tí bàbá rẹ àti ìyá rẹ bá tó jẹ́ mùsùlùmí ló tó ṣe dáadáa sí wọn ṣùgbọ́n gbogbo bó tilẹ̀ wù kórí bàbá rẹ bá jẹ́ mùsùlùmí o gbọ́dọ̀ fẹ́ràn wọn bó ṣe fẹ́ràn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìfẹ́ tí wọn o gbọ́dọ̀ tó ètò nìsa anabi wa muhammad sallallahu alayhi wa sallam. ó dìgbà tó bá tó fẹ́ràn èmi anabi ju bàbá rẹ lọ tó bá ti sọ bàbá ìyá náà wọ bẹ̀ ọ̀rọ̀ àníyàn èkúkú wàhálìdùn ń bẹ yẹn kharaja makhraja al-ghalib ọjáde níjáde tọ́fẹ̀ tó gbòòrò jù ni kò túmọ̀ sí pé ìyá náà wọbẹ̀ ọ fẹ́ràn anabi ju yá rẹ lọ wa waladihi ó sì fẹ́ràn anabi ju ọmọ rẹ lọ ẹlòmíì fẹ́ràn ọmọ rẹ ọ rẹ ju gbogbo nǹkan lọ ọgbọ́dọ̀ fẹ́ràn anabi sallallahu alaihi ọmọ rẹ lọ ọgbọ́dọ̀ fẹ́ràn anabi sallallahu alaihi ọmọ rẹ lọ. wan nasi ajma'in ọgbọ́dọ̀ fẹ́ràn anabi ju gbogbo èèyàn lọ sọ pé ìyàwó rẹ ti wọ ọkọ rẹ náà ti wọ bẹ̀bẹ̀ ọ fẹ́ràn anabi sallallahu alaihi ju gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ torí rẹ ká sọ èdè pé ká sọ sọ ká sọ fi hàn síra wa ká máa sọ gbólóhùn tá a máa wí nítorí pé bóyá ọkọ bóyá ọkọ ká sọ èdè máa pè láwọn sọ èdè tí ó jẹ́ àtakò gbogbo tó fi ṣẹ̀rí àti wá mú wa ilé ìjọba tó ó tún wá nínú àdìsí anábẹ Muhammad sallallahu alayhi wa sallam ohun tó bani lẹ́rù nínú àtúbọ̀tán burúkú tí ń bẹ fáwọn èèyàn tó bá pa jihadi tì ẹ̀rí pé lónìí ẹnìkan pa jihadi re jihadi ń bẹ jihadi ká fi ẹ̀mí jagun. kẹ́mi ọ lọ sí ó sì ń bẹ̀ ṣùgbọ́n tó sì wá ní pé lólórí tọ́jọ́ kójó lórí gbogbo mùsùlùmí àgbáńlá tọ́jú aláṣẹ tí wọ́n wáá pè wá pé ọ̀yá ibi báyìí ni kágbéjì kí gbogbo wa tú yáyá jáde ní tó kù wá èyí ṣe báwọn kan ṣe ń sọ pé parẹ́ ọ̀parẹ́ ọ̀ gbọ́ ọlọ́run ní tó bá jẹ́ pé àwọn bàbá yín àwọn ọmọ yín àwọn ọmọ ìyá yín àwọn ọkọ àbíyàwó yín àwọn àyíká yín dúkìá yín tẹ́ kó jọ àbówò tẹ́ ń ṣe tẹ́ ń bẹ̀rù kẹ́ ẹ má lọ pàdánù rẹ̀ àbáwọn ilé tẹ́ kó jọ ìlọ́ba wù yín tẹ́ ẹ yọnu sí lẹ́ fẹ́ràn ju ọlọ́ọ̀lọ́ lẹ́ fẹ́ràn ju anabi sallallahu alaihi wasallam lọ lẹ́ fẹ́ràn ju jihad lọ fi sabilillah ajẹ́kẹ́ jihad ga púpọ̀ ẹ wọ́ ọlọ́ọ̀ni lẹ́ fẹ́ràn ju ọlọ́ọ̀lọ́ lẹ́fẹ́ràn ju ìránṣẹ́ mi lọ anabi muhammed sallallahu alayhi wa sallam lẹ́fẹ́ràn ju jihad lọ ó túmọ̀ sí pé jihad ga púpọ̀ kí á lọ fẹ́ pa jihad rẹ̀ àwa awita àwa amadiya ní jihad ti tán torí pé wọ́n fẹ́ ṣiṣẹ́ sí england gbàtí england tó wá gba india pakistan tó wà ní kọ́ńtírì kan so àwọn mùsùlùmí lọ ta wọn láyà àwọn mùsùlùmí ló dojú ogun kan wọn ogun yẹn ní agbára gan ẹ̀ka history India nígbà tí England wá jìlù wọn gbà àwọn mùsùlùmí fojú wọn rí ìmọ̀ so wọ́n wá ń wọ́nà tó ti wọ́n ń pa àwọn mùsùlùmí náà ń pa púpa wọ́n wá ń wọ́nà táwọn fi wáwọ jihadi ìbọ̀lẹ̀ sẹ́sì máa pé nínú àwọn elétí ilé ayé àwọn England and France yẹn àwọn lọ́gá so wọ́n á rí i pé ọmọ aná làárọ̀ sí náà àwọn ni wọ́n wá lo Mirza Gulam Ahmed, Al-Qadiani. èyí tó jẹ́ amadiya wọ́n wá lò mission rẹ̀ tó wá sí náà nù anabi britain britain lọ́rọ̀nsẹ́ britain lọ́rọ̀ mọ̀lẹ́kàsì olùkọ́ yẹ wa so ó sì ṣiṣẹ́ gbowó sùn òun náà conference níparí ayé rẹ̀ àbúbọ̀tà àwọn ọmọlẹ́yìn rẹ̀ ò ní kà sẹ́wọ̀n káwọn ọmọlẹ́yìn àwọn ọmọ sí nàgájú àwọn ọ̀gá lọ kọ́ lọ́ọ́ mọ́ sí àwa lọ́nà tó. So, ó sọ nípa ẹ̀yìn ayé rẹ̀ pé gbogbo ìgbésí ayé òun lò láti fi sáàbù àwọn England so nínú nǹkan tó tó tó tó campaign fún òun ni pé jihad ti tán sẹ́fọ̀kẹ́ tí jihad bá ti tán kí lẹ́yìn wá ń bá àwọn òyìnbó yìí jà sí torí pé mùsùlùmí wọn erí ìlú tí wọ́n gbà báwọn tẹ́wàá lọ gbé kọ́kọ́rọ́ ìlú fún wa nínú abọ́ òdòdó wípé káàrí ẹ̀yin olè tẹ́wàá dìlù wa gbà ẹ máa gbé lọ jàre kò sí ìlú mùsùlùmí tí wọ́n rí gbà bẹ́ẹ̀ láyé gbogbo àwọn kọ́ńtìrì tí wọ́n rí gbà ní rọrùn kìí ṣe kọ́ńtìrì àwọn mùsùlùmí ni ẹ mọ iye mílíọ̀nù tó kú ní Algeria nígbà tí France fẹ́ gbà ní wọ́n ṣe ń pè ní ìlú tó jẹ́ pé ṣèyídì tó wà ń bẹ mílíọ̀nù wọ́n fojú àwọn France yẹn rí ìmà tọ́ àwọn náà lè gbàgbé láì àrọ́mọdọ́mọ wọn lè gbàgbé láì torí ẹ̀ ló ṣe jẹ́ pé ìlú mùsùlùmí rí gbà rọrùn kò ní wu òyìnbó kí islam gidi ó wà kankan o torí islam gidi tó bá wà níbi wọn lè rí nǹkan yín gbà lẹ́rọ̀ wọn lè rí nǹkan yín gbà so eléyìí wọn sọ yìí pé kò sí jihad ní ti ń campaign fún mi so àwọn dàdàngọ́mí irú rẹ̀ náà ní ń gbọ́ káwọn mùsùlùmí gidi ò so sọ fún wọn kó wà kò sí abalukurani àbí anabi sallallahu eléyìí ń jẹba irú náà làwọn àwọn náà sọ pé kò sí jihad ká máa jáde ká máa rìn káyé lóko àwọn alárìnká so eléyìí gbogbo ẹ̀ pátá ìsọkúsọ lásán ni ìsọkúsọ lásán ni ọlọ́wọ́n bá ló ń sọ fún wa yín nísìnyí tó bá jẹ́ pé bàbá ẹ̀ ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀yà rẹ̀ àwọn ayékan rẹ̀ bákan náà owó tó rí kójọ nílé ayé àbí káràkátà rẹ̀ tó fẹ́ pàdánù bẹ́ẹ̀ àbí létò ọkọ̀ òun lọ́ba tó yọnu sí òun lọ́ba wù ọjọ́ lọ́nlọ́ọ́ lọ́ba wù ọjà ànábì lọ lọ́ba wù ọjù kásẹ̀ jihad lọ ajẹ́pẹ́ ẹ̀ máa retí yà sọlọ wa sọ pé dìgbà kan tọ́ba wù ọjù jihad lọ dìgbà kan rárá o jihad ń bẹ jíjọ́ gbẹ̀ndé alqiyam eléyìí ní alukurani tọ́ka sí oní sunna tọ́ka sí òun sì ní gbàgbọ́ àwọn ahli sunnati wal jamaa pé jihad ń bẹ jíjọ́ gbẹ̀ndé alqiyam a sì máa ja jihad lẹ́yìn gbogbo olórí kò bá àjẹni tó dáa kò bá àjẹni tí ò dáa tó ń bá ti pè wá náà mo sọ fún yín pé olórí ni òsì tó pè wá láàfin ṣe jihad torí ẹnu àkídà ahlùsùnà wọn máa sọ fún ọ pé a sì máa ja jihad lẹ́yìn gbogbo olórí àwọn mùsùlùmí kò bá àjẹni tó dúró déédéé kò bá àmọ́ dúró déédéé torí ìdúró déédéé rẹ̀ òní ò rí ládàá rẹ̀ àìdúró déédéé rẹ̀ òní ò jìyà rẹ̀ eléyìí ò pé káwọn ọmọ tẹ̀lé tó bá ní jihad yá torí pé Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé Ọlọ́run ọba lè rìn ẹ̀sìn rẹ̀ lọ́gbọ̀ọ́wọ́ ọ̀pọ̀ kíì olórí yẹn lè jẹ́ pòkì oní ji pé jihad ya ọ̀yá o eléyìí jẹba tó rẹ jihad ń bẹ jíjọ ìgbéǹde alqiyam ẹgbẹ́ àdìsí nínú àdìsí tó dẹ́rù báyà nínú nípa àtúbọ̀tán burúkú tí ń bẹ fún kọ́ pa jihadi ti àwa náà wà rí ti ṣẹlẹ̀ bí ò tí ì ṣẹlẹ̀ Ànábì sọ eléyìí tó إذا تبايعتم بالعينة وأخذتم بأذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم النبي صلى الله عليه وسلم tọ́ba ti di pé òwò tó kù tẹ ra bay'ul 'ina kí ni bay'ul 'ina wọn náà ní ká tajà fún yàn níye kan láwìn ká wá padà rà padà lọ́wọ́ rẹ̀ lówó lọ́wọ́ lówó tí ò tó yẹ tá a ta fún láwìn lórí wípé iye táwa ta fún ni ó padà san tásìkò àti sanwó bá tó eléyìí náà ń pè ní bay'ul 'ina kọ́sọ́ pé nìsín mo ta. mọ́tò yìí ẹ ní hundred thousand lórí pọ̀ ọ̀rọ̀ aláwìn ọ̀sánwó rẹ̀ lẹ́yìn oṣù mẹ́fà wọ́n á fi kọ́kọ́rọ́ mọ́tò lé ọ lọ́wọ́ ibi tí wọ́n ti wọ́n gbogbo ẹ̀bí dírámà ni o ibi tí wọ́n ti wọ́n lọ àwọn ọ̀gbẹ́ni wa wá ń bì jẹ́ rẹ̀ èmi mọ́tò mo sì tún ní jẹ́ rẹ̀ but rẹ̀ èmi ọ̀rọ̀ alọ́wọ́ rẹ̀ máa kówó kalẹ̀ ni ìgbà tó pé mi ọ̀sán wo ní jẹ́ ǹsán seventy wọ́n bá ní ah seventy ẹ fi kún ah mo wọ mo wọ ṣe ní seventy gan ọ̀dà ọ̀dà mo wọ ìwọ́n ta mọ́tò seventy lórí pé lónìí wọ́n sùn sàn hundred hundred ló sùn sàn olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ wọ́n dàbí ìgbà tán ṣe pé mo fẹ́ yáwó lọ́dọ̀ rẹ̀ èmi á sọ pé ní yọ lówó àfi pẹ̀lú èlé o tàbá sì yọ pẹ̀lú èlé nìsín àwọn ọmọ pariwo wọn là ràámu o ràámu ah, ẹjẹ pé mo ara mọ́tò lọ́dọ̀ yín láwìn ò lówó fa èèyàn wà ẹ̀yọ́ kò wó fún mi ajẹ́ pé mo yá seventy nù ìfi san hundred wọ́n pè léyìn ní bẹ́ẹ̀ yí ọ̀hún ẹ̀yìn náà àdábìnrin tó bá jẹ́ pé ká rajà padà lọ́dọ̀ ẹni tó ti kọ́kọ́ rà lọ́dọ̀ wa láwìn káwọ̀ wá rà pẹ̀lú owó níye tó dín sí iye táwa ti tà fún un lórí pígbà tí ó bá sanwó padà iye tó pọ̀ ọ̀hún ló wọ́n sàn tọ́ba yìí pé ńlọ́ba tẹ̀ yín lọ́rùn tẹ̀ fáwọn business people yóò tẹ̀ wọn lọ́rùn bàjẹ́ ni yóò tẹ̀ wọn lọ́rùn bàjẹ́ ni níṣẹ́ ni ti ń ta mẹ́ṣíìnì èyí ló ní mẹ́ṣíìnì ó ní one eighty thousand wọ́n bá nítọ̀ àwọn ìmọ̀ fẹ́ ra o wọ́n ní kò sí wàhálà mi ẹ̀yìn oṣù kan. ǹjẹ́ lówó ọ̀rọ̀ owó ìtẹ̀ alágbára oṣù kankan tí mò ń dáhùn gan ọlọ́ọ̀ni ó ọyọ ẹ ó tiẹ̀ sún mi ayé ìké ọkọ mọ́ para rẹ ni ọ̀sà sọ gbogbo ẹ̀ ọ̀dà kò bàbá tó gba machini. àbí nkúkú rà padà lọ́wọ́ yín kémi òkòwò fún yín gbàtẹ́ nkígbe pẹ́ lówó ẹ̀ lówó yìí bí nǹkan gidi ní dírámà ni o gbàtẹ́ nkígbe pẹ́ lowo ẹ̀ lówó ibẹ̀ yìí náà lẹ fún mi wá etí ẹ fún mi wá etí ah ah ìyìn lè san wá etí sọ ma kó wò lówó san èmi ìkàmà ní bàbá ah, ọ̀dà kò lùmọ̀ gbẹ́wọ̀ sílẹ̀ ẹ fowó kún ẹ fowó kún ọ̀dà àwọn sọ hundred ọba ní ẹ̀mú wa mo nídìí owó ò nídìí owó wọ́n wá gbọ́ hundred lórí pé lóní ọ̀sán fún wa eight gbogbo àwọn bísíǹnẹ̀sì ní rúurú owó gbogbo wọn ni máṣíìnì rẹ̀ ọlọ́ọ̀bì kankan kò sí ní tó ṣe máṣíìnì ó sì yá lélo hundred thousand èlò ló fi gbà one eighty. tọ́ anabi sallallahu alaihi wasallam ní tó bá kéré rẹ̀ lóhùn wa akhadtum bi adnabil baqar tẹ̀wá dání tí ń dìrù màlúù mu ó ń kálukú dání tí ń ṣe màlúù tẹ̀ríkọ́ àwọn olówó anáni sì kálukú ti lọ́gba màlúù wọ́n ra gba fúlàní kan bẹ́ẹ̀ ni wọ́n bá ní dá màlúù yìí ká òun sì lè dá màlúù lọ wọ́n ní kọ́ máa dàka òun ó ṣe kí ni yọ̀ọ́ da lọ kálukú bá sinmi dáadáa náà lọ́wọ́ àánú méjèèjì. so tọ́pẹ́ tí ẹ ẹ ẹ wọ́n tó ń bẹ zara ẹ tún yọnu sí ká máa dáko gbogbo àdì fáma àbí ẹ̀kọ́ ni ẹ̀rí tẹ́lẹ̀ bá ti ń tíráàbù lọ kíní ka fáàm kíní ka fáàm kíní ka fáàm àwọn olówó ni o olówó tí o dé fáàmù rí tọ́ka jókòó nù àbí òye wa aha wàtàrà tó wọlé jihad tẹ́ pa jihad tì apáti àbá apáti gbogbo ẹ ti sẹ báyìí rìsọ́ọ̀tì ńkọ́ sallallahu alaykum dọ́là ọlọ́wọ́ dẹ̀ tẹ́sí yín ẹ tẹ́ bàjẹ́ mùsùlùmí tẹ́nìsì àbí ọ̀tẹ̀ wàlá àwọn tẹ́ bàjẹ́ kẹfẹ́rí kan ti ń bẹ̀rù mùsùlùmí òsì láyé nìsí mùsùlùmí kan tó yẹ pé kẹfẹ́rí kan orí ẹ̀rú bà kọfẹ́ sí ma ẹ wò gbàtà ń ṣe jihad táwọn kèfèrí bá gbọ́ pé mùsùlùmí sọ síbi kan wà láwọn wọn lè ti máa yàgbé ara níbi tí wọn bá wà nígbà tẹ́sí tó jẹ́ pé ilé ayé ilé ayé à kọ́dà àwọn ìlú kan wà láàyè kì í ṣe áfíríkà yìí nìkan o àwọn alárúbáwá kan ọmọ kan wọ́n wá sùkù wọ́n wá yunifásitì wọ́n gbọ́ pé wọ́n fi àjẹ àwọn mùsùlùmí lágbàáyé lágbàá ibì kan sẹ́sì mọ̀ pé ọ̀dọ́ tààrà èèyàn mọ̀ gbóná pé tọ́lá A kù tó ẹjọ́ pa bàbá wọn máa gbọ́rọ̀ yín lé ọmọ nàìjíríà kan ló ń bá lọ bá ẹni tó student àfíà officer wípé àwa àwa fẹ́ fi yé yín pé tẹ́ ẹ bá nídìí láti pé kẹ́ ẹ kó àwọn èèyàn ránṣẹ́ síbi tí nǹkan yìí ti ṣẹlẹ̀ àwa ṣetán a ṣetán láti defend Islam àtàwọn mùsùlùmí bẹ̀ pẹ̀lú gbogbo drop ẹ̀jẹ̀ lára wa. Ah. ọkọ ọbọwé ọkọ ọbọwé kó wọn tún ní sọ̀rọ̀ ẹ mà tí wọn yé jáde ọkọ sẹjẹ la kò mú àbí kò wá pẹ kọkọ lọ lù so ó túbọ̀ sí kejì à gbogbo ń já gbogbo ń jẹ tòlótòló gbogbo ń jẹ kejì báwò à wọn ò ilé ayé náà láyẹnzẹ́ọ̀hó ọlọ́run ní mú àbùkù yẹn kúrò lórí wa hàtà tàrjẹ̀ọ̀ ilà dínìkùn títí tẹ́ fi padà sí díẹ̀ sí i yẹnni pé tá a máa ń fàgbéga á padà sí di aljihad látàrí jihad gbogbo àgbáńlá yìí lọ́mọ islam ẹni tí ò tí ì gba islam ẹ̀rù ń bà káwọn mùsùlùmí ọmọ dọ́dọ̀ àwọn nítorí ìbẹ̀rù jihad àwọn òyìnbó study islam ju àwọn mùsùlùmí gan lọ wọ́n ti mọ̀ pé jihad ò lè ṣeéṣe àfi ká ló lórí kan jẹ́ pé ọmọ control gbogbo islamic nation nínú wọn ṣe gbìyànjú náà fi bírèkì khilafa yẹn náà ṣe fọ́ tó fi collapse látòrí àwọn turkey gbogbo tí ju two hundred years lọ sòṣùgbọ́n tó ń padà bọ̀ ìbànújẹ́ wọn ò tún lékele ń tún padà bọ̀ sọgbà nàbì sallallahu alaihi wasallam fi hàn ánú àwọn àdéhì ilé ìjọba ọlọ́run bẹ lẹ́dàá fi ń yé wa o ìgbésẹ̀ bá lọ jagun náà tá a ní ẹja ọlọ́run ní ọ̀ràn yín sí o ẹ̀yin ọ̀lágbára láti ran ara yín sí o ọlọ́run ní laqad nasarakumullahu fi mawatin kathiratin wa yawma hunainin idh a'jabatkum kathratukum. فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين Ọlọ́run ni òun ti ràn yín lọ́wọ́ láyè púpọ̀ òun ti ràn yín ṣe láyè púpọ̀ tọ́lọ́wọ́n ọba ní ìrègùn tọ́lọ́wọ́n ọba ní ìrègùn tó bá gbé ẹ̀ ní sọ̀rọ̀ báyà pé ńgbà náà wà ń kọ́ ògbópọ̀ ọ̀lọ́gbà ògbópọ̀ ọmọ àlù rò wa àmọ́ tọ́lọ́wọ́n ọba ní ìrègùn. ọlọ́run ọba òun ló ní ìrègùn òun lọ́ba tó ṣe pé ọtọ́ ti kọ́ máa ṣe ìrègùn lé wa lórí tó òun ló ní wá àníra wa gbogbo tá a sì ní òun ló ní òun ló ṣe fún wa torí ẹ̀ tí òun nìkan ló ní ìrègùn ọlọ́ni òun ti sí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sí lọ́jọ́ àbí sí kódà lọ́jọ́ táwọn kèfèrí dàbí ìgbà tán borí wa ọlọ́run tó ràn wá sí torí pé ọrọ̀ ọrùn ọrọ̀ ọrùn fọlọ́ láti fa àwọn kèfèrí lẹ̀ pa nabi Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n làwọn ọba ò fún wọn pa àwọn gbẹ́kòtò lẹ̀ anábì ṣubú bẹ́ẹ̀ anábì ṣèṣe yánnayànna àwọn sọ̀hábà bíi mẹ́fà àwọn ni wọ́n sọ ara wọn di irin tí ń dáàbò bo ara anabi muhammed sallallahu alayhi wa sallam torí pé àwọn kẹfìrí yẹn ti gẹ́ẹ̀tì pa anabi ti ṣubú sínú kòtò yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní dojú ọ̀fà wọn kọ́bẹ̀ ikú ọkọ̀ banani ọkọ̀ banani ọkọ̀ banani àwọn sọ̀hábà yẹn nífẹ̀yìn gbà tí wọ́n lè ṣe bẹ́ẹ̀. ọ̀kan náà sọ̀hábà náà sì ń tafà padà débi pé Talha ibn Ubaydillah tana fi fi kó bàbá àtìyá rẹ̀ jọ fún un pé bí abi anta wa ummi fi bàbá àtìyá mi mo fi máa ta wọn lọ́fà anabi ọ̀sán bẹ́ẹ̀ fẹ́ nìkan rí sallallahu alayhi wa àwọn sọ̀hábà yẹn jí àgàn islam wàláhi tàláhi tí wọn bá kọsẹ̀ lásán sọ wọn kó lè jókòó sílé fọ́sẹ̀ kan tó ní wàá mọ́sálásí ẹ dákun iná ni mò ń sọ pé wọ́n ti mọ̀ pé islam nìkan lọ́nà kò sọ́nà tá a lè gbà wà àlùjànnà tó yàtọ̀ sí islam wá rọrùn fún wọn láti lẹ́mìí àti dúkìá wọn torí ẹ̀ torí ẹ̀ ẹ̀yìn rẹ̀ ní fi ń gba ọfà ní fi ń gba ọfà ní fi kódà tiẹ̀ ké pé yéè ah, ó sọ̀rọ̀ pé báyìí ee ọfà kọjá gbájú tó ti sẹ́ ẹ̀yìn rẹ̀ ó tún kẹ́ ẹ̀yìn rẹ̀ ni ẹ̀ subhanallah radiyallahu anhu wa ardahum ọlọ́run ti ràn yín ó ti ràn yín sí lọ́pọ̀lọpọ̀ ayé wa yawma hunainin id a'jabatkum kathratukum sẹ́yìn rántí ìjọ hunain ogun hunain nígbà tí pípọ̀ yín tó ṣe yí pé ó mú yín pípọ̀ yín ó sí ní gbé yín gàràgàrà tó dáhùn mùsùlùmí pọ̀ lọ́jọ́ yìí. wọn ọ̀pọ̀ tó bẹ́ẹ̀ rí lójú ogun kan ìyẹn ten thousand lọ́ba anabi wà láti Madina torí lẹ́yìn ìgbà tánabi gba Mẹ́kà tán ńlọgùn Hunaini wa ìyẹn ten thousand tó bá wá sí Mẹ́kà yẹn tó fi wá gba Mẹ́kà èèyàn two thousand náà tó tún ṣẹ̀ṣẹ̀ gba islam àwọn náà tún darapọ̀ mọ́ ẹ wo islam lánàá lánàá wọ́n gba islam fa àwọn náà sì ti wà wọ́n ti gba gbogbo doctrines rẹ̀ ó sì àwọn náà darapọ̀ mọ́ ọmọ ogun di twelve thousand wọ́n tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam kálukú wọn ò gbé ah nọ́mbà yìí pọ̀ ah àdúpẹ́ àdúpẹ́ nọ́mbà yìí jọ yín lójú ọlọ́ni arántí lọ́jọ́ Hunain ní ìgbà tí yín jọ yín lójú pípọ̀ yín jọ yín lójú ṣùgbọ́n pípọ̀ yẹn náà la sọ pé mùsùlùmí ò borí ogun rí nítorí pé wọ́n pọ̀ mùsùlùmí ò borí ogun rí nítorí pé wọ́n ní nǹkan ìjà tó burú jù níṣẹ́ làwọn mùsùlùmí máa ń borí ogun látàrí kọ́lọ̀ ṣe kí ni ọ̀ràn wọn sí. tọ́ wọ́n bá bílẹ̀ ti ṣe fẹ̀tú lọ́wọ́ fún thumma wallaytum mudbirin lẹ́yìn náà tẹ wá sátẹ túlẹ̀. wọ́n ní ọlọ́wọ́n bá ń ṣàlàyé ọlá tó ṣe fáwọn mùsùlùmí lọ́jọ́ ogun Hunain nípa ríran tó ràn wọ́n lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ààyè tó fi dé ọjọ́ Hunain yìí gbogbo ogun tó ń jà pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam tó ń tọ́jú Hunain yìí ọlọ́wọ́n bá ràn wọ́n sí àti pé pípọ̀ òun kọ́ ni màá jẹ́ àbórí o ọlọ́wọ́n bá ń tawájí nípa pé aràn sí ọ̀dọ́ nìkan ló ti máa ń wá o ẹ bá pọ̀ ẹ bá kéré torí kam min fi'atin qalilatin ghalabat fi'atan kathiratan bi'idhnillah wallahu ma'as sabirin mélòó mélòó làwọn ọmọ ogun tí ó pọ̀ tí wọ́n borí ọmọ ogun tó pọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́ torí pé ọlọ́wọ́n bá ó ń bẹ pẹ̀lú àwọn sùúrù ọlọ́wọ́n ọba ló máa ń ran ní ìsè kìí ṣe nọ́mbà torí lọ́jọ́ ogun Hunayn tá a sọ yìí òǹkà àwọn mùsùlùmí jọ wọ́n lójú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò fi nǹkan kan ṣe wọ́n láǹfààní ló jẹ́ kí wọ́n túlẹ̀ àwọn díẹ̀ ló ṣẹ́kù pẹ̀lú anabi wa Muhammad sallallahu alaihi wasallam lójú ogun ẹ̀wọ̀n ká anabi wa kìí sọ̀lẹ̀ èèyàn díẹ̀ ló ṣẹ́kù lójú ogun pẹ̀lú anabi ọlọ́wọ́n ọba ọwọ́ sọ àrẹ̀sí rẹ̀ kalẹ̀ àtìlẹ́yìn rẹ̀ ó sọ̀kalẹ̀ fún anabi sallallahu àtàwọn olùgbàgbọ́ òdodo tó ṣẹ́kù pẹ̀lú torí kọ́ làwọn bó lè fi hàn wọn pé àtọ̀dọ̀ ta làrán ṣe ti wá látọ̀dọ̀ Ọlọ́run ni àtọ̀dọ̀ ta ti wá àtọ̀dọ̀ ni torí ogun ní ọdún kẹjọ lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam torí pé lẹ́yìn dáná fi gba mọ́kàtà tí gbogbo èèyàn gba ẹ̀sìn islam táwọn ẹ̀tọ́ sí anabi sallallahu alayhi ti wọn lẹ̀ tó ní kí wọ́n máa lọ òun wọn lànàbí gbọ́ pé àwọn ẹ̀yà hawazin wọ́n ti anabi sallallahu alayhi wa jà kí ló dé àwọn ará ń gba islam báyìí ni wọ́n wí olórí wọn Malik ọmọ Auf an-Nadri olóko ọjọ ó tún lọ sòdí àpòpọ̀ pẹ̀lú àwọn ẹ̀yà Thaqif gbogbo wọn náà tún jáde lápapọ̀ wọn sẹ́wọ̀n fún àwọn Thaqif yẹn àwọn làánàbì lọ bá ní Taif tí wọ́n di àwọn òpònú àti dìdìrín wọn sànàbì tí wọ́n sọ ànàbì lóko tànàbì fi ṣèṣe tànàbì lọ sá sínú ọgbà kan tó fi ṣe àdúrà tẹ́ ẹ̀ mọ̀ yẹn tó nà ń bẹ́ẹ̀ nù du'a al-hammi wal tọ àwọn míì àwọn míì náà wọn tún jọ lẹdí àpòpọ pẹ̀lú wọn káwọn sábà nàbí àwọn bá nàbí jà ní wọn tún kó àwọn obìnrin wọn jáde wọn jáde tọmọtọmọ wọn jáde pẹ̀lú àwọn àbúta wọn <laughs> pé gbogbo àwọn sábà bá nàbí jà náà ni wọn àwọn olùmọ̀ nípa àtàn wọn sọ yìí òǹkà àwọn ọmọ ogun àwọn kèfèrí lọ́jọ́ yẹn ó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ó ń lọ bí hundred thousand lẹ́gbẹ̀ẹ́ twelve thousand táwọn mùsùlùmí tí nọ́mbà yẹn jọ àwọn lójú pé twelve thousand wọ́n ní lan nughlaba al-yawma min qillah àkéré ló ń kà dípò pé lè borí wa lónìí báwọn ṣe ń ronú tọ Ànábì sallallahu alaihi wasallam jáde lọ bá wọn torí bógun ṣe rí nù ó ní retí pé kọtọ kọ́kọ́ wá bọ náà àbí òyọ ẹrí gbogbo ìtàn Amẹ́ríkà ń ṣe lónìí yìí báyìí wọ́n ń pè ní harbon istibaqiyya yẹn ni kó gun tó dé pàwọn alákọ̀ọ́kọ́ jà ọ́ ìgbà tí wọ́n ronú pọ́ jà wá lógun àwọn tó kọ́kọ́ wá jà ọ́ lógun. mo rò pé ó yẹ káwọn ò tó wá jà ànábì lógun mọ́kà ànábì ti gbógun lọ́ọ́ bá wọn. àwọn ọmọ ogun tó tẹ̀lé jẹ́ ten thousand àwọn tó tẹ̀lé láti mẹ́kà láti Madina àwọn jẹ́ ten thousand àwọn èèyàn tó gba ẹ̀sìn Islam nínú àwọn ará mẹ́kà àtúndì two thousand wọn darapọ̀ arábìnrin wa lọ ó ń kó àwọn ogun lọ ó ń kó wa lọ ó ń kó wa lọ bọ́tà kan tí ń bẹ láàrin Mẹ́kà àti Taif wọ́n ń pè bẹ́ẹ̀ ní Hunayn ibẹ̀ lógun yìí ti láti ìmọ̀júmọ́ lógun yìí kí kedere báyìí wọ́n ń sọ̀kalẹ̀ láti bí ojúdò yẹn láì mọ̀ pé àwọn Hawazin wọ́n ti lọ́tù jìnnà ẹran sáwọn mùsùlùmí àwọn mùsùlùmí ah, bó làwọn èèyàn ti ń tú jáde báyìí bí agbára òjò torí pé tí èèyàn bá pọ̀ débi kan kò síbẹ̀ sí lè pọ̀ tó ẹ̀rù ọba yìí sáwọn táwọn abàjá ni ní ìgbà tó kò ṣẹlẹ̀ àwọn mùsùlùmí sáré tí àwọn kèfèrí dàbò àwọn lọ́nà pálá wọ́n ti pọ̀ jù wọ́n ti pọ̀ jù wọ́n da ọ̀fà bò wọ́n wọ́n tún sa ládàá wọ́n sa wọn nídàá bí wọ́n ṣe wá ń sá wọn bí wọ́n ṣe ń ta wọn lọ́fà bí gbàtà nìkan ní ta ni under command tó ní agbára bí gbàtà nìkan sọ ọ̀yá ọ̀fọ̀ máa bọ̀ bí òjò ẹ gbọ́ àwọn mùsùlùmí kálukú túlẹ̀ o wọ́n di madamasa o anabi nìkan ogun anabi ń bẹ lórí àwọn sọ̀hábà kaná dúró dè wọ́n dúró tì nínú wọn láti rí àwọn ọmọ ìyá bàbá rẹ̀ gẹ́bí al-Abbas àtúndà Abu Sufyan ọmọ al-Harith ọmọ Abdul Muttalib al-Abbas ó ń di ìjánu ìbáka anabi mú báyìí nígbà tí ọmọ Harith tó ń di mú níbẹ̀ lápọ̀sí àwa rí nínú àwọn sahaba, èèyàn bíi ọgọ́rùn àwọn ọ̀sá ẹ̀dùn nínú twelve thousand ó hundred náà ni mo ṣe ń sọ pé ẹ̀ tẹ́kàn máa lé mi sàhábà làwọn eléyìí fa sàhábà làwọn eléyìí tá a bá tó one thousand tó bá ní ọ yá bóyá ní tá ti ó fi kú nù tiwa nínú èèyàn twelve thousand wọ́n ní tipátipá la fi hundred anabi wa bẹ̀rẹ̀ sí ní pèpè ẹ padà wá ẹ̀yin èèyàn tẹ́ sálọ ẹ padà wá ayna ya ibadallah àmbọ̀lẹ̀ ń sálọ ẹ̀yìn ẹrú ọlọ́run ilayya ana rasulullah ẹ máa bọ̀ wá sọ̀dọ̀ mímí la anabi sallallahu alaihi wasallam ẹ wò anabi wa kínní mẹjọ wọn mọ pé wọn bẹ ń bí o níta yìí wọn mọ mẹjọ wọn mọ wọn kàn kọlu ààrẹ nu anabi ni ọ̀dọ̀ mi ni ẹ máa bọ̀ èmi là anabi anabi tó ń wílò rárá ananabi yóò la tẹ́lẹ̀ anabinu abdulmutalib èmi là nàbì kì í ṣe rọmọ nǹkan èmi lọ́mọ Abdul Muttalib ẹ má bọ́ àdọ̀mọ́ subhanallah yàtọ̀ sí wọ irọ́ lásán wọ́n sọ pé káwọn ọmọ ọmọ ẹ̀dá lẹ́rù wọ́n á ní bàbá ẹ síwájú ní àná ẹ jáwọ́ ọmọ ṣàdúrà lé anabi <laughs> sallallahu alaihi wasallam ètò wí kíkébè nínú olè mà ipò nù tọ́ ẹja dúró ń bì lónìí àmọ́ tẹ̀síwájú lọ́la abẹ́lẹ́ àwọn ọbẹ̀ ẹlẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn ìròyìn rẹ̀ tó ga jù kọ́dà kún fún wa ní àti nífẹ̀ẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ní ìfẹ́ tí ó pọ̀ ju ìfẹ́ tá a ní sórí ara wa lọ èyí tí ó pọ̀ ju èyí tá a ní sí gbogbo èèyàn lápapọ̀ lọ kọ́dà wọn bá wá sí alọ́kà nínú àwọn ẹni tí ó máa tẹ̀lé tiẹ̀ lójú méjèèjì tí eléyìí ó sì ṣe láǹfààní láyé tí ó kọ́mọ̀ sí wa lọ́kàn nínú ẹni tó sòfò láyé kọ́mọ̀ sí wa lọ́kàn nínú ẹni tó sòfò lọ́la al-qiyama subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.